صدق الله العظيم المتوحد في الجلال بكمال الجمال تعظيما وتكبيرا الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيراً وبلغ رسوله الكريم الذي أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أكي وكابو sí ìjókòlẹ̀ yìí ìjókòlẹ̀ tí a ń pè ókọ rẹ̀ ní haza bayanu linnas haza bayanu linnas àlàyé nípa ọ̀rọ̀ ẹ̀sìn fún àwa ọmọ ènìyàn ìjókòlẹ̀ náà ti bẹ̀rẹ̀ báyìí ohun tí a kọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni kíkà nínú ọ̀rọ̀ ọlọ́run tí àwọn àáfàá wa gbà alhafiz asheikh abdulhayi abdulwahab nageri àwọn afa tí wọn ka kurani fún wa yìí àwọn ni wọn ń jẹ afa abdulhayi tí ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ wọn àwọn afa láǹfààní àti ha kurani ṣeré Ọlọ́run kó bá wa dúpẹ́ fún wọn wọn ó kà fún wa tá a fi bẹ̀rẹ̀ ìjókòlẹ yìí nísìn bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤمنون يؤذون الله ورسوله لعنهم الله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهيناً والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا والذين يؤذون دون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا يا أيها النبي قل لأزواجك قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والذين في قلوبهم مرض والمرجفون في المدينة والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلاً ملعونين ملعونين ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلاً سنة الله في الذين خلوا من قبل ولن تجد لسنة الله تبديلا Allahu Akbar adúpẹ́ fún Ọlọ́run Ọba àwa jàmá ẹ rí i pé ó dàbí pé kí afọ́mọ́ dákẹ́ mọ́ kọ́rọ̀ èmi ọ̀jẹ̀ fẹ́ gba máìkì àmọ́ àfáàná wa rí i pé bí ṣe ń gbádùn rẹ̀ yí àfi káwọn gbé máìkì kalẹ̀ jazakumullahu khaira ọlọ́nkú bá wa dúpẹ́ fún àwọn afa. gẹ́gẹ́ sọ fún wa pé tí ka fún wa alhafiz ni àfáà wọ́n ha odidi kùránì ti ń bẹ lé wa ní lọ́wọ́ ọlọ́run dákun bá gbà lẹ́sìn fún wa. nísìnyí báyìí ohun tí ó kàn ní pé bayanu linnas àlàyé fún àwọn ènìyàn kí ni jẹ́ hadha bayanu linnas àmọ́ gbọ́ gbogbo eléyìí látọ̀dọ̀ ẹni tó jẹ́ chairman fún ètò ìjókòlẹ̀ àwọn náà ni àwọn afáwa asheik adoktor abdulgani abdulhamid akorede agbárigidoma tí a ti mọ̀ wọ́n ni àwọn náà ni ó bá wa sọ̀rọ̀ ní àárín ìṣẹ́jú bíi márùn-ún nísìn bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابته أجمعين وبعد أدوك فلون وبا أترى إكا بلويك فوجشن لا محمد صلى الله عليه وسلم Akiwa ní ọkùnrin Akiwa ní obìnrin Akiwa lágbàlagbà akíwa lọ́mọdé akí ẹ̀yin àlùfáà wa tí ẹ̀ ń bẹ níkàlẹ̀ akí àwa tá a wá láti tòsí a sì kí àwa tá a wá láti ọ̀nà ìjínjìn rere asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. ọjọ́ ní yu'addu yawman tarikhiya ìtàn ọjọ́ tàn la máa pe òní torí pé àkọ́kọ́ ni ìjókòó ní jẹ́ tí a bá wò ó pẹ̀lú àwa tá a wà ń bí báyìí àti àwọn tí wọ́n tún padà máa bá wa lórí ìjókòó yìí. hadha bayanu linnas ìjókòó ní yóò máa jẹ́ ìjókòó àlàyé apèyìn. Nta tà pè yín fún òun ni kí a fi lè ṣàlàyé ojúṣe wa ká fi lè ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ nípa ohun tí ń jà ńlẹ̀ káàkiri nípa ọ̀rọ̀ tí alfa habib ní mọ́ríkàsì lágége tí wọ́n sọ ní inú wáàsí wọn nínú oṣù Ramadan alápọ̀nlé nínú tafsiri wọn tí àwọn oníròyìn ka tí wọ́n sì gbé jáde ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn amóhùnmáwòrán tá a mọ̀ sí tẹlifíṣàn bí a bá gbọ́ ọ̀rọ̀ kan tí ọ̀rọ̀ yìí nídìí àlàyé ojúṣe wa ni láti ṣe àlàyé fáwọn èèyàn pàápàá jùlọ ìgbà tí àlùfáà yìí ń sọ̀rọ̀ ńjọ́ náà lọ́hùn ó sọ wípé òun nídìí àyà kan àbí hadisi kan àbí gbólóhùn kan tó sọ nípa ọ̀rọ̀ kóbìnrin ó bojú nínú Islam nípa ọ̀rọ̀ hijab nínú Islam kódà kìí ṣe léyìn nìkan ni wọ́n sọ wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ míì tó nìkan ṣe pẹ̀lú àwọn àwọn ṣááírùl islam bí irùngbọ̀n bí ká má tẹ ṣòkòtò mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa rí wípé ó yẹ ká má fọwọ́ lẹ́rán ká ṣàlàyé bọ́rọ̀ ṣe rí ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ ìbú o a sì ń bíbà yìí láti bu ẹnìkankan a sì ń bíbà yìí láti sọ̀rọ̀ òdì sẹ́nìkankan ọmọ àfáà ni wá ilé àfáà láti jáde àwọn àfáà ni wọ́n wa kì í ṣe pé àkàn he tíra kì í ṣe pé àkàn gbátìrà mú là ń ke àwọn àfáà kan ni wọ́n kọ́ wa ẹlòmíín bẹ gan nínú wa tó ṣe wípé ibi tí a ti gbọ́ ọ̀rọ̀ yìí ló ti kẹ́kọ̀ọ́ ẹlòmíì ń bẹ nù wa tó ṣe wípé lọ́dọ̀ ẹni tó kẹ́ ẹ ẹlòmíì wà nù wa tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó kẹ́kọ̀ọ́ níbi tọ́rọ̀ yìí ti jáde ọ̀pọ̀lọpọ̀ wa láṣàǹfààní níbi àwọn tíra olówó iyebíye tó jáde nínú ilé ẹ̀kọ́ yẹn bẹ́ẹ̀ ló bí o tiẹ̀ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ nínú wa a máa ṣàǹfààní níbẹ̀ irú ẹni tó dálé ẹ̀kọ́ yẹn sílẹ̀ àti irú wọn àdúrà làwọn máa ń ṣe fún wọn àwa kì í bú wọn o a kì í sì ṣépèlé wọn kódà àyè sọ̀rọ̀ òdì sí wọn torí wípé a máa rí tí wọ́n ṣe a máa pàtàkì tí wọ́n dì mú nínú ẹ̀sìn àwọn ni wọ́n dáàbò bo ẹ̀sìn àwọn ni wọ́n jókòó tèdè lárúbáwá nígbà tí àwọn èèyàn sá fún lárúbáwá jọ́nà lọ́hùn ìṣẹ́kù wọn nínú ẹ̀sìn ìdáàbòbò ẹ̀sìn níjọ́ náà lọ́hùn òun ló jẹ́ káwa yọ ọmọ ọmọ yìí pé eléyìí lọ̀tún eléyìí lòsì nípa ọ̀rọ̀ islam lónìí àmọ́ wọn kì í ṣe màsùmíìn yẹn ni pé wọn kì í ṣe ẹni tí ò lè ṣàṣìṣe lilahi kamal ọlọ́run ọba ló ní pípé àwọn tí àwọn anábì ọlọ́run ọba tọ́lọ́run ránṣẹ́ àwọn náà ń jẹ́ màsùmíìn ẹni tọ́lọ́wọ́n bá ṣọ́ tí wọ́n lè ṣàṣìṣe àmọ́ àlùfáà wọ́n lè ṣàṣìṣe tó bá wá ṣàṣìṣe ojúṣe wa òun ni ká yọ èyí tó bá jẹ́ àwọn àlàyé kọ̀ọ̀kan níbẹ̀ eléyìí ló fa ìjókòó ní wípé àfọ̀mọ́ la fẹ́ ṣe fún sàwọn àgbàlagbà àsọyẹnjú la fẹ́ sọ nípa tó wáyé nínú àgbàtà wíì àbẹ́ẹ̀dì kankan o ìwà jẹ́ kí a pé lónìí ọ̀rọ̀ hijab àbí niqab òun ló lórí rẹ̀ bó tẹ̀yẹ pé tún gbọ́ ọmọ pọ̀n ó láwọn kankan lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ obìnrin ó bojú obìnrin ó lo hijab obìnrin ó lo khimar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ kan ní tó ṣe pọ́ pàtàkì nínú Islam ọ̀rọ̀ kan ní tó ṣe wípé a máa ń rí nínú àwọn tíra kéékèèké nínú ẹ̀sìn tí ó ṣẹ̀ṣẹ̀ kan tíra ńláńlá bàǹbàbàǹbà tó ń ta kódà ní wá sí ìbàyí lónìí bàbá ti wo tíra kéékèèké á bà ń bẹ̀ bàbá wo tafsiri Qur'an nítòsí kódà tafsiri Jalalaini tó ṣe pé òun ló súnmọ́ jù lọ tó ṣe pé kò sẹ́ni tí ó ké tí ó ké ọ̀rọ̀ yìí ń bẹ ń bẹ tó yanjú. Eh? nbẹ̀nbẹ̀ tó yanjú a ah, èmi kọ́ ni màá sọ̀rọ̀ nbẹ̀nbẹ̀ tó yanjú tábàlówó tafsiri Jalalaini ni tafsiri to súnmọ́ jùlọ tóbi kò sáàfà tí ò A àwa di pé kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ wàá wí ọ̀rọ̀ kan lónìí wọ́n dàbẹ̀ ni wípé iṣu yẹn ò tó báwọn ìyẹn làwọn wò wípé ń gbọ́dọ̀ pé nǹkan tá a ti tètè ké ni. ntó wà nítòsí wa ni ntá lè rí nínú àwọn tíra tó súnmọ́ wa ni ìyẹn lọ́fà tá a fi wá pé ustazaini shabai a pé àwọn ọ̀dọ́ a pé àwọn ọ̀dọ́ lọ́gbọ́rọ́ lọ́gbọ́rọ́ méjì eléyìí lọ́fà tá a fi pé àwọn ọ̀dọ́ lọ́gbọ́rọ́ lọ́gbọ́rọ́ méjì wípé ọ̀rọ̀ yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó ń tá a máa yọ àdásí àwọn bàbá wa àwọn àlùfáà wa àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ìlàmù dógóńgó àbí tí wọ́n kẹ́ dáyè kan ṣàfùlà wọ́n wà níkàlẹ̀ nígbà táwọn àfa méjèèjì yìí tí wọ́n bá tako tó bá tako tó béèrè sí wọn tán wọ́n wá ṣe tàlík ọ̀rọ̀ ìkànnmọ́sọ́rọ̀ níwọ̀nba ṣókíṣókí lásìkò bá ṣe mọ̀ ẹ̀yìn yẹn wa ẹ má jà kàńtọ́ wáyé nú àwẹ̀ yẹn àti gbogbo tí ń ṣẹlẹ̀ wọ̀nyí lẹ́tà sàbúrù sharran lakum ẹ má jà kàṣà burú o bal huwa khairun lakum yóò padà jẹ́ dáadáa fún wa ni torí pé òun ló bí jókòó yìí alẹ́mọ̀rún náà ti jókòó tẹ́lẹ̀ ẹ̀ àwa sọ fún wa wípé ìjókòó dáadáa báyìí ó bẹ̀rẹ̀ ní hadha bayanu linnas hádà le na hádà bayanu a sì mọ̀ pé tá gbà mi ó tún máa wáyé bá a bá pè yín a mọ̀ pé wà abẹ́ ní wá ni tá a tún pọ̀ jù lọ bẹ́ẹ̀ dẹ́ bẹ́ẹ̀ kọ́ ìdí nìyí tá a fi wá ṣètò wípé ìwé kan máa káàkiri láàrin wa nísìn ẹ má kọ yín òun kálukọ ọmọ kọ nọ́mbà fóònù rẹ̀ síbẹ̀ ìgbà yóò tàwọn ti fẹ́ máa ṣèjókòó báyìí a máa sẹ́ndì mẹ́sẹ́gì sóun kálukú ẹ má wulẹ̀ kọ́rúkọ o ẹ sá kọ nọ́mbà ara yín síbẹ̀ àbí nọ́mbà ẹni tẹ́ ẹ bá mọ̀ tọ́jọ́ rẹ̀ yín tẹ́ ẹ mọ̀ yí pé tó bá gbọ́dọ̀ ìjókòó báyìí yọ wá ẹ sá kọ síbẹ̀ a máa wá sẹ́ndì mẹ́sẹ́gì sí wa tá a bá fẹ́ máa ṣerú ìjókòó báyìí adúpẹ́ fún yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbọ́ tẹ́ wá àwọn afẹ́ lọ́dọ̀ kálukú al-isghar ká dẹ̀tí ká farabalẹ̀ ká ṣe sùúrù ètò yìí tá à ń ṣe lọ́wọ́ yìí wọ́n ti ń rìkọ́dù ẹ̀ lọ́wọ́ báyìí ìgbà tá a bá fi parí wọ́n ti ṣe sídìí rẹ̀ jáde pẹ̀lú ògo ọlọ́run ẹni bá fẹ́ rà lọlé yóò láǹfààní àti rà ń lọlé kì í ṣe pé yóò ṣẹ̀ṣẹ̀ wá rà á nígbà tó bá yakọ́ nítorí ìdí eléyìí a kí oníkálukú a kí yín púpọ̀ fún ìfarabalẹ̀ yín afẹ́kẹ́ farabalẹ̀ afẹ́kẹ́ ṣe sùúrù ọlọ́run sọ kálukú lẹ́sàn dáadáa eléyìí ni ọ̀rọ̀ mọ̀kọ́dímọ̀ ìṣíwájú tá a torí ẹ̀pẹ̀ wá àti gbogbo ntọ́ jẹgbọn asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. alhamdulilayi rabbil alamin bá a sàlékún àlàáfíà fún bàbá gbogbo àmúkọ wọn tábàsí ní alhaji madina ọlọ́run dákun bá a sẹ́lẹ̀ kó àlàáfíà fún bàbá bá a wà pẹ̀lú bàbá àti bọ̀tánré ọlọ́run dákun bá wa ṣe fún bàbá àti gbogbo àwọn àfáà wa tí wọn ò láǹfààní láti wá bíbà yìí lónìí ọlọ́run dákun àti bọ̀tánré ọlọ́run dákun bá wa ṣe pẹ̀lú wọn àlékún ẹ̀mí gúngún ọlọ́run bá wa ṣe fún wọn bẹ́ẹ̀ náà la wà pẹ̀lú wọn wà pẹ̀lú wa ń bí lónìí àwọn àfáà àwọn àfáà tí wọ́n bá wa sọ̀rọ̀ síde gbogbo ara ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ náà tún ni ní apá àwọn bàbá wa náà á bá àwọn dókítà wa níbẹ̀ àwọn dókítà Abdulrazak Abdulmajid Alaro ńgbà ń bá dàpọ̀ gba àwọn àfáà tán ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ tí ọba wa rí bẹ́ẹ̀ ń fẹ́ kẹ́ ṣe mí láǹfààní pé ọ̀rọ̀ tó sọ yìí nídìí ọ̀rọ̀ ẹ̀sìn lùyìí wọ́n lè yanjú rẹ̀ lẹ́yìn àwọn tá a kà yìí tí a bá wọ apá àlàáfíà wọn náà a tún bá wọn stars wá bẹ àwọn Sheikh Saleh Hanafi náà tún ni a tún rí ní apá àlàáfíà mi náà àwọn stars wa Sheikh Abdulmumin Ishaq Wàrà ọlọ́run bá wa dúpẹ́ fún wọn ní apá ọ̀tún mi náà ẹ tún bá wọn Sheikh wa ń àwọn Dr. Abdulwahab Muhammad Jami ẹlẹ́sìn bẹ́ẹ̀ náà ẹ tún bá wọn àfáwa náà níbẹ̀ àwọn stars wa sheikh murtado abdulrahim junaid olúgbọ́n ẹ bá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lára àwọn stars wa ishaq ibrahim ṣẹ́gẹ́ àti gbogbo àwọn afáàtà àlè láǹfààní àti máa kà níta fi kà wọ́n òun náà tún ni pé ẹ tún rí àwọn àfáà náà bẹ́ẹ̀ dr abdulrahman ahmad alimam àwọn náà wà pẹ̀lú wa ní tí mo fi kà àwọn àfáà kéèpá wa kà àwọn àfáà yẹn àyíkọ́ àmọ́ wọn lè máa pé àwọn àwọn olójókòó lẹ̀ ń bẹ̀ dákun fẹ̀ gan sí ọlọ́run ti gbàdúrà yẹn léjú kónú fẹ̀ gan sọ̀rọ̀ wọn lọ dákun fẹ̀ gan sí páwọn àfa àwọn ni ntí òjò dùn páwọn àfa olójókòó lẹ̀ ń bẹ̀ fẹ̀ gan ń sí ọlọ́run níjẹ́ máa para sí ibú àti gbogbo àfa yòókù tá láǹfààní àti máa dákọ wa nísìnyí jàmá wọn ní bàbá débi iṣẹ́ kí iṣẹ́ ọ bẹ̀rẹ̀ haza banu linnas ntọ́ bí ọ̀rọ̀ yìí wá iná láti gbọ́ ẹnu àwọn afa habib tí wọ́n jẹ́ mudiru markas lágége wọ́n láwọn rí àwọn wá afa náà tì káàfa náà jáde ta ipe aya kan àdìsí kan tó sọ̀rọ̀ jágù àwọn òrí àbí aya kan àdìsí kan tó sọ̀rọ̀ nìkọ́bù nínú ìsìlámù yìí káàfa náà sọ àwa ni a. Ah eléyìí ó yẹ kó pọ̀ lọ́rọ̀ ẹ̀ǹkùnlé kọjọ́rọ̀ ta gbangba ìdí tá a fi ké síra wa lónìí nù. àwọn àáfàá tí wọn kọ́kọ́ bá wa síde àwọn ọ̀dọ́ àáfàá ni àwọn ọ̀dọ́ àáfàá tí àwọn bàbá wa Alhaji Medina wa máa sọ pé ọlọ́run ó jẹ́ ẹ dàgbà e àwọn ọ̀dọ́ àáfàá àwọn náà wọ́n kọ́kọ́ wá sọ nǹkan níwájú wọn náà nísìn lápò ọ̀tún mi àwọn ọ̀dọ́ afa tó wà lápọ̀ tún mi àwọn náà ni àṣẹ Dawud Ambali ní apá àlàáfíà mi ẹ tún bá àwọn àfáwa náà níbẹ̀ àṣẹ Kamal Din Ajijọla Akewu àwọn àfáà méjì ọ̀dọ́ àfáà ni wọ́n á wà gbọ́ ntí wọ́n láwọn ti rí gbọ́ àwọn rí wò á wà máa béèrè lọ́wọ́ wọn wọ́n máa fún wa ní èsì. E kọ́lọ́n kó ṣe nírọ̀rùn fún wa. àkọ́kọ́ béèrè táwọn ọpọlọ sọ́dọ̀ àfáwà Sheikh Daoud tí wọ́n wà lápọ̀tún mi ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ńbọlẹ̀ ti ké ńbọlẹ̀ ti rí ńbọlọ́ wà tọ́lá àfáà ní kòsáyà kan kòsádìsì kan lérí ìbòjú táwọn obìnrin ń ṣe ẹlẹ́hàá tí wọ́n ń ṣe kòsáyà fún ìjáàbù táwọn ọmọ wa. ǹjẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ibi táwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ àfa wa Dawud Ambali àfa sọ fún wa níbi ọ̀rọ̀ wọn pé kọ́dà ká máa bojú nì táǹpẹ̀ lẹ́hàánì wọ́n lálàádà kẹfìrí ni kè sí nínú ìsìláàmù ìsìláàmù kọ́ ló gbé wa ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bísímìlà. inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run asitọrọ àlékún kẹ́ fún anabi muhammad sallallahu alayhi wa sallam àti àwọn àti gbogbo àwọn tí ó bá tẹ̀lé ìlànà nẹ́bì náà títí di ọjọ́ ẹ̀san a kí àwọn bàbá wa tí wọ́n wà ní ìjòkó àti àwọn àáfàá wa kí ọlọ́run ọba kí tó ṣe wọ́n ní aṣíwájú níbi nǹkan rere nídìí súnà yìí kọlọ́n di èrò ẹ̀yìn o ní ìbámu pẹ̀lú tí àwọn òṣàtúwa tí wọ́n béèrè ní ọwọ́ mi. ipe ǹjẹ́ ẹ̀há só wà nínú ẹ̀sìn àti wípé àfa ń sọ pé àfa Habib Markaz ń sọ wípé wọ́n ń sọ wípé kíní yìí àṣà ni kìí ṣe àṣà ẹ̀sìn Islam alákọ̀ọ́kọ́ náà ní tí kọ́kọ́ fẹ́ kí á wò òun náà ni pé kí là ń pè ní ẹ̀sìn kí sì ni àṣà. ẹ jẹ́ àkọ́kọ́ wa gbígbé òun ná. níta ń pè ní ẹ̀sìn gẹ́gẹ́ bí baba Ibn Taymiyyah bí wọ́n ṣe sọ níbi Majmu' Fatawa wọ́n sọ pé níta ń pè lẹ́sìn òun ni kullu ma yushbihu Allah wa yarda mina al-a'mal wal aqwal al-zahira wal níta ń pè lẹ́sìn òun náà ni gbogbo nǹkan tí Ọlọ́run ọba yọ́nú sí. Si nínú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ kan lèyàn ń sọ ní tọ́lọ́wọ́n máa fún yẹn ládá lérí ẹ̀ tí èyàn bá ti ń sọ̀rọ̀ tí sì ń gba ládá lérí ẹ̀ tọ́jọ́rọ̀ rẹ tọ́lọ̀ ń sọ wípé òun fẹ́ kéèyàn máa sọ ẹ̀sìn ní ṣe kọ́dà bá pé sẹ́ni àwọn sẹ́kọ̀ọ́ táwọn máa fojú di táwọn pé à àwọn eléyìí iṣẹ́ lásán ni Islam kò sí iṣẹ́ lásán nù Islam. Islam gbogbo sẹ́tìyàn bá ń ṣe tíyàn bá mẹ́mí pọ̀ ń fi ń sin lọ́hùn ẹ̀sìn ni ó sì máa jẹ́ lápèjúwe kéèyàn jẹ́ ẹni tí ń wakọ̀ ń wa mọ́tò látara mọ́tò yìí ní fi ni ò fẹ́ jẹ àràámù gbogbo ìgbà tí bá ń jáde tí bá ń wọlé wọ́n sì máa kọ́ kalẹ̀ fún wípé ń ṣẹ̀sìn eléyìí là ń pè ní ẹ̀sìn kí làwọn ń pè lálàádà àlàádà òun ni gẹ́gẹ́ bí àfáà tí wọ́n ṣe tíra kan pè ní alwajiz fi usul al-fiqh wọ́n ní tá ń pè láàláàdá òun ni kullu ma allafa al-mujtama wa aada alayhi min al-qawl wal-fi'l gbogbo tí àwùjọ kan tí wọ́n bá kójọ lérí ẹ̀ àbí àwọn ìletò kan àbádúgbò náà ni àbílé wọ́n kójọ lérí ẹ̀ ǹjẹ́ wọ́n kójọ lérí ẹ̀ yóò lè jẹ́ iṣẹ́ ó sì lè jẹ́ ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan báyìí ni wọ́n ń pè ní àláàdà lópin ìgbà tí ẹ̀sìn ọ̀bá ti sọ yí pé kíní yìí ò dandan ni ẹ ṣe àbí kíní yìí ò kèé ṣe dandan látara méjì tí a wá sọ yìí àtìmọ̀tí ń jẹ́ ẹ̀sìn àtìmọ̀tí ń jẹ́ àláàdà káwá wo ọ̀rọ̀ ẹ̀há níbo ló kó sí nǹkan méjèèjì ibi tí kò fẹ́ ká lọ ni wípé gẹ́gẹ́ bá sì mọ̀ wípé àwọn sọ̀hábà àwọn tí wọ́n bá ànábì lò gbà tí wọ́n pè ànábì jíṣẹ́ ẹ̀sìn yìí ń sojú wọn àwọn ni wọ́n ṣàlàyé níta ànábì wí pé báyìí ló ṣe rí nígbà tí àyà tó wà nínú sóràtù nóòr nígbà tó sọ̀kalẹ̀ àyà ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ọ wá ní àyà ń sọ yí pé kí ni táyà ń wí ó ní kí àwọn mùsùlùmí ayà wọn bẹ̀rẹ̀ ó ní yàrá ànàbí kulli azwajika wa banatika wa nisa'al mu'minin yudnina alayhinna min jalabibihinna ayà wọn gbà tó sọ̀kalẹ̀ ìyàwó Aisha nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ayà yìí nǹkan tí wọ́n fẹ́ ká kíyèsí ń bẹ̀ níbi tí mo ayà tí mo fà yìí nígbà tó sọ̀kalẹ̀ ìyàwó Aisha wọ́n wá wo Naam. Naam ìyàwó Aisha wa wo wípé kì í ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tí àyà yìí tó sọ̀kalẹ̀ ìyàwó Aisha wọ́n wá rí àwọn obìnrin mùmìnì kí ni àyà náà yá ayọ́ ànàbí kulli azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihinna àyà náà nù nígbàtí àyà náà tó sọ̀kalẹ̀ ìyàwó Aisha wọ́n wá ní àwọn ò rí àwọn obìnrin kankan tí wọ́n lékún ní ìmánì tí wọ́n sì lékún ní ìgbàgbọ́ fún ọlọ́run ju àwọn obìnrin ansọ́ọ̀rù lọ èyí wọn àwọn obìnrin tí wọ́n ṣe ìjírá láti tí wọ́n gbé wọ́n lọ́ọ́ bá àwọn ará Mẹ́kà lọ́ọ́ bá ní Madina àwọn yìí náà ń pè ní ansọ́ọ̀rù àwọn èyí wá ní ńgbàtí àyà yìí sọ̀kalẹ̀ gbogbo wọn pátápátá lẹ́sẹ̀kẹsẹ̀ tó sọ̀kalẹ̀ wọ́n sì mú aṣọ wọn wọ́n sì yá wọ́n sì fi bo eré wọn ìyàwó Aisha wa sọ wípé àwọn èyí mọ̀ ní ìmọ̀ọ́nì púpọ̀ ǹjẹ́ tó bá yẹ pásà ni èèyàn tó ṣe tí wọ́n sọ wípé ọmọ ní ìmọ̀ọ́nì sásànù eléyìí tá a sọ àdìsí ó wà nínú Bukhari tàbá wọnú Fathul Bari nígbà tí bàbá wa Ibn Hajar al-Asqalani Hatimatul Huffaz wọ́n sọ nínú Fathul Bari wọn wípé pẹ̀lú rìwáyà míì kí ni rìwáyà wọn sọ wípé àdìsí ẹni tó gbà wá sọ fíyàwó gbà àdìsí wọn ọlọ́run wọn béèrè lọ́wọ́ ìyàwó Aisha nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ wọn rí àwọn tẹ́ pé àwọn obìnrin mọ̀hàjírí ni wọ́n mà lọ́lá Aisha nípa yìí ti òun ọ̀rẹ́ nìkan tó fi ń lọ́lá lónìí tí fi níbẹ̀rù ọlọ́run jù lónìí ju àwọn ìyàwó àwọn ànsọ́ọ̀rù lọ àwọn obìnrin ànsọ́ọ̀ òun ò rí torí tí wọ́n ṣe yìí ó jẹ́ nǹkan tí ọjọ́ òun lójú tẹ́ pé ń tọ́ka lérí ìnígbàgbọ́ ọ wá lo lábùkù iman ìlẹ́nìkan ìrẹ́nìkan lónìí o tó ní imani jù wọ́n lọ kí ni ìyá wa fi ròyìn eléyìí ni pé nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ àwọn obìnrin yìí ò sí mbẹ̀ àwọn ọkọ wọn ni wọ́n lọ lé wọ́n lọ jíṣẹ́ fún wọn pé nǹkan yìí ọmọ ti sọ̀kalẹ̀ fún ànábì o báwọn ọkọ wọn ṣe jíṣẹ́ fún wọn táwọn dé ilé níjọ́ kejì tí wọ́n kásùbà báyìí gbogbo àwọn obìnrin yìí ni wọ́n bo eré wọn ni wọ́n lo ẹ̀há gbogbo àwọn obìnrin yìí náà lo jẹ̀lìbáàbà táǹpẹ́ ní jẹ̀lìbáà wọ́n lò wọ́n fi kírun àṣùbà ń ni. ìròyìn tí ìyàwó Aisha wa fún àwọn yìí ṣé ń tọ́ ṣé ìròyìn yìí ni ṣé nǹkan bá jẹ́ àádá tó bá jẹ́ àṣà ìdílé kan àbí ìlú kan ǹjẹ́ ìyàwó Aisha sọ pé wọ́n ní òun ọ̀rẹ́ nìkan tó ní mọ́rin tó wọn. nínú àwọn nǹkan tí mo tún fẹ́ kí á wò òun náà ni wípé nígbàtí ọlọ́run tó ń sọ̀rọ̀ àwọn obìnrin tí wọn ò tí wọ́n ti dàgbà ọlọ́run wa ń sọ pé wàlùkọ́wá ìdùn mìíràn nìsà wàlẹ́sà àlẹ́yìnà àyàdọ́ àná wàlùkọ́wá ìdùn mìíràn nìsà aláàyí aláàtì yahidna mìíràn màhí aláàtì. allati alqawaidu min nisa allati lam yuridna nikah wale falaysa alayhinna an yadana thiyabahunna ghayra mutabarijati bizina kíni aya yìí ń sọ fún wa òun náà ni wípé àwọn obìnrin walqawaidu min nisa allati la yarjuna nikahan falaysa alayhinna an yadana thiyabahunna ghayra mutabarijati bizina fàlẹ́sà alayhinna junahun an yadana thiyabahunna nǹkan tí a fẹ́ lò níbi àdìsí òun ni pé níbi àyà yìí òun ni pé nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ níta àyà yìí ń sọ fún wa ní pé àwọn obìnrin tí ẹ ti dàgbà kò sí láì fi fún wọn nú ẹ̀sìn kí wọ́n má lo jẹ̀lìbábà mọ́ tá à ń pè ní àjẹ̀lìbábà tá à ń pè ní jẹ̀lìbábà kí wọ́n má bo ojú wọn mọ́ tó bá ti jẹ́ wípé wọn ò jáde pẹ̀lú ọ̀ṣọ́ nǹkan tí àgbọ̀yé ń bi àyà kùránì yìí òun ni wípé tó bá jẹ́ wípé nǹkan yìí nǹkan tó kẹjá làádà lásán ni ǹjẹ́ ọlọ́run sọ wípé àwọn kan wọ́n bọ́ níbi wàhálà tó wà ń bẹ̀ sọ́lọ́run sọ nǹkan báwọn sálàádà ni irú eléyìí hùn ìbéèrè tí àìsí tí ó wà fún ni pé kò lè já làádà nínú àwọn nǹkan tí a tún kíyèsí lérí ibi ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tẹ́ à ń sọ yìí pé ẹ̀sìn kò gbé ìjáàbù wa kò gbé kábojú wa ọ̀rọ̀ yìí ẹ̀ lérẹ́ nìkan nínú àwọn àfẹ́sìn ẹ̀ lérí nínú sàábé kọ́ sọ ẹ̀ lérí nínú àwọn tí wọ́n já ọmọ kéwu sàábé kún ọ sọ kí ni ẹ̀ lérí àfa kankan nínú àfa ẹ̀sìn nínú àwọn tí wọ́n ti lọ kọ́ sọ bọ́ẹ̀ lẹ́yìn pé kíní yìí nígbẹ̀yìn gbẹ́yìn ní nineteen lọ́sẹ̀lẹ̀ náà lọ́sẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn kan tó ẹ pé àwọn èèbó ń lù wọ́n wọ́n ń lò wọ́n nà torí náà ẹ̀sìn ní kíní o àwọn kan tó ẹ pé àwọn èèbó ń lò wọ́n wípé a ẹ̀sìn ibo ni ó ṣe wá ní lọ síwájú ẹ̀yìn yìí ni ẹ jẹ́ ká lò yín nínú àwọn tó ẹ pé wọ́n gbé ẹrù kíní irú òun lẹ́nu kan tó ń pè ní kọ́sùmù àmì òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ wípé ní tá à ń pè ní ìjáàbù ká lo jẹ̀lìbábà kèé ṣe ẹ̀sìn àṣà ni òun là kọ́kọ́ ẹni tó kọ́ wíbẹ̀ ó sì sẹ̀mí ní nineteen lọ́sẹ̀mí wọ́n bí ní nineteen oh eight ni wọ́n bí ẹni ẹni ìwúkú nineteen oh eight iná ló kú kọ́sìmù àmín níta fẹ́ sọ yẹ àárínú tíra kẹta ń pè ní audatul hijab láti rí ntawi tí àfáwà tá ń pè ní muhammadu ahmed ismail al-muqaddam àwọn ẹsẹ̀ tíra náà wọ́n sọ nínú tíra náà nínú nǹkan tí ahmadu sọ ahmadu aminu ó ní inna shari'ata laysa fiha nassun yujibu al-hijaba ala tariqati al-mahuda ó ní kò sínú ẹ̀sìn tá a wà yìí o ẹ̀sìn islamu èyí ẹ̀sìn islamu lọ́dọ̀ tiẹ̀ ó ní kò sínú ẹ̀sìn islam o lọ́dọ̀ ti tòun ká lo ìbòjú òsì ń bẹ̀ òun lọ kọ́kọ́ sọ nígbà tó wá sọ nǹkan yìí kò fi mọ́ báyìí ọ̀rọ̀ yìí kò tún fi mọ́ báyìí kọ́dà ó tún sọ yìí pé ká lò ó gan áádà ni kò sínú islam nìkan kọ́ àládà àwọn kan lásán ni. ọ̀rọ̀ òun ni ó sọ wípé ó ní àádàtún àròdátìlà ohun mímú kọ́ọ̀lá tó ti bá dòlè ọmọn fa aksanuha wa akhadhuha wa balagu fiha wa albasu libasa di kasairil adat alẹ́tì tamakkanat kí ni ọ̀rọ̀ kí ni ìtumọ̀ òun ni wípé ọ̀rọ̀ ẹ̀há táwọn èèyàn wá wá lè kankan mọ́ ní masari yìí tọrọ ọmọ masari làfáwọn ọmọ mọ́sàrí tá ń pè ní Egypt ní àfáàwọn ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ yìí kan ọ̀rọ̀ yìí àwọn kan ni wọ́n ń ṣe làwọn mùsùlùmí kàdà pọ̀ mọ́ wọn kò rí àwọn kankan sọ ọkàn ni wọ́n pàkàn wí lásán ni àwọn èèyàn wá sọ fún yín pé nítorí òun wí yìí ẹnìkan ọmọ wíru ẹ̀ rí Ọlọ́hun mọ̀ pé ẹnìkan ẹ̀ rí ọsọ yìí náà Ọlọ́hun mọ̀ pé ẹnìkan nítorí òun wí yìí rí òun mọ̀ àmọ́ nítorí òun kàn mọ̀ ní wípé nítorí òun wí yìí òun kàn sọ lásán tòun ni lẹ́yìn ìgbà tó wá sọ léyìí ó tún sọ wípé ẹ̀há gan àwọn ìyàwó ànábì nìkan ló fún kò sí fẹ́ni kankan tayọ ìyàwó ànábì ìta sí ń pè lẹ́yà òun nìkan ni kí èèyàn ọmọ gbélé kọ́mọ jáde ìbẹ̀nu tíra rẹ̀ tá à ń pè ní tààrírù lìmọ́ra kí èèyàn ọmọ jáde ó ṣe dédé ń tí àfa àbíbù sọ àwọn ìyàwó ànábì nìkan sì ni ọ̀rọ̀ yìí ni kọ́dà bí ẹ̀ máa ń wọ àyà kùránì ìtọ́sọ pé ya nisa an tó sọ fún anabi pé ya nisa annabi lastunna ka ahadin ìwọ̀n bá aya ń bọ̀ ó ní wà tí iná lọ ọba níbi wà tí iná lọ wà rọ̀súlà kí ni aya ń wí ni pé ẹ̀yin ìyàwó anabi ẹ̀dà bí kankan nú àwọn obìnrin o tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run wọ́n ń bọ́ bá ń kí bẹ́ẹ̀ yìí nìyí òun ṣe ń ṣe pé àwọn ìyàwó ànábì nìkan ni ó lè ṣe kò sí fẹ́ lòmíì táyà mi ń bẹ̀rẹ̀ pẹtẹ kódà tá a bá fẹ́ láyà yìí lásán ó kó àwọn ẹlòmíì sínú torí pé àwọn àáfàá oní usulu wọn máa ń sọ pé tàṣíṣù bìdíkiri láyà tẹ́dí tààrí tàṣíṣù bìdíkiri láyà tẹ́dí àtàṣíṣ kéèyàn dákọ̀ yàn kò túmọ̀ wípé lágbájá ìwọ nìkan ni o kò túbọ̀ ipò nìkan ni à ń bá wí tọ́ wọ́n yá ayọ́ yá nìsá annabi ìlà súnà ka ahadin mina nìsá ẹni takaytun na fara tàgọ́nà bilkọ́l fayatima alladhi fi qalbihi maradun wa kunna qawlan ma'rufa wa kunna fi buyutikunna isa ń bọ̀ ń bọ̀ aya ń bọ̀ ọwá ní wàkímnà sọ̀látà wà tí na zaka wà na Allah wa rasula aya yìí ni ó sọ fún ẹ pé kí wọ́n máa kírun kí wọ́n yọ zaka sí àwọn nìkan náà ni kí wọ́n máa kírun kí wọ́n máa yọ zaka kátó wa sọ wípé àyà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tó yẹ pé ànábì ti sọ wípé kínní yìí ń bẹ fún gbogbo àwọn obìnrin mùsùlùmí kí ọlọ́run kí ó ṣàánú wa kí ó fi gbogbo wa mọ̀nà. alhamdulilayi adúpẹ́ fún ọlọ́ọ̀ba ẹ rí i pé mo sọ nípìnlẹ̀ ọ̀rọ̀ pé àwọn bàbá wa alhaji afabawulawo ta'ala wọn ní ẹ̀yọ́ ọmọ kékeré ẹ sá máa gbìyànjú ẹ máa gbìyànjú ẹ sá máa gbìyànjú náà la fi ní àwọn ọ̀dọ́ àfa náà la kọ́kọ́ kó wa ọlọ́run kò jẹ́ kí a rí àfa wa Dáúdù pẹ́ ntí wọ́n jẹ́ òye wa náà ni pé ẹ̀há ṣíṣe ìjáàbù lílò ọwọ́ àánú ẹ̀sìn ànábìà Muhammad tọ́lọ̀ fẹ́ràn wọ́n sì ti kà wọ́n àyà fún wa wọ́n sì sọ àwọn tọ́kọ́kọ́ tiẹ̀ gbèrò rí níwá sáyé pé kè sínú ìsìláàmù kọ́lọ́kù bá dúpẹ́ fún yín. Sheikh Kamal ọ̀dọ́ àfáàní lẹ́yìn náà bí ẹ̀ bá ti rójú yín ọ̀dọ́ lọ́gbọ́rọ́ ní ee àwọn bàbá ní kẹ́yìn náà sọ̀rọ̀ lérí ẹ̀ ọ̀rọ̀ làfà sọ́lẹ̀ yìí kọ́ wà nínú ẹ̀sìn Islam àfà Habib ní Markaz lágége wa ní òsì àyà kan kò sí àdìsí kan kódà yìí tí aníkàfọ́ dáhùn sí pé wọ́n ní àṣà àwọn lárúbáwá ni kí islam ó tó dé wọ́n ní kódà àṣà àwọn ilẹ̀ saudi ni níbo lọ́lọ́run ti sọ níbo ti sọ ẹ kan wá àbí kẹ má kan wá níbi ọlọ́run ti sọ tí ànàbì wa muhammad ti sọ bí àwọn dr abrahamu yìí bá ti jòkó lẹ̀ torí bí ajó agbami gan la wá fẹ́ dé yìí àyà kan àdìsí kan iná la nídìí bisimilah. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا في ملكه ولا في وحدانيته وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله إلى الناس كافة ليخرجهم من الظلمات إلى النور فبلغ الرسول الرسالة ومن ضمنها رسالة الحجاب وأدى الأمانة ونصح الأمة حتى تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم صل وسلم وبارك على هذا النبي وعلى آله وصحبه والذين تمسكوا بهدي إلى يوم الجزاء ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tá a dúpẹ́ fún ọlọ́run tá a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alẹ́bí Muhammad ẹni tọ́lọ́run fi ìkẹ́ àti ọlà rán sí gbogbo àgbáńlá ayé pátápátá ọ̀rọ̀ nípa hijabu jelbabu khimaru àti gbogbo àwọn nǹkan tó jẹ́ pé inú ẹ̀sìn ló wà tó ṣe pé èèyàn kan ò lè jẹ́ mùsùlùmí tí yọ̀tẹ́bẹ̀rù bíi tá a kà á kú pé mùsùlùmí dáadáa lélẹ́yìn àfi kí a rí i pé lára rẹ̀ nínú tí wọ́n béèrè tání kí n sọ lásìkò yìí ó ní ọ̀rọ̀ ẹ̀rí tó wà fún hijab aṣíwájú mi malam daoud ti ṣàlàyé nípa ìjẹ́ wíwọ aṣọ ìjáàbù tá à ń sọ yìí ǹjẹ́ àṣà ni àbẹ́sìn tọ́ ǹjẹ́ àṣà ni ǹjẹ́ àṣà ni àbẹ́sìn ẹ̀sìn àtàṣà wọ́n ti ṣàlàyé rẹ̀ pé ó ní ìyàtọ̀ tó sì pọ̀ bó tiẹ̀ ṣe pé gbà mí a máa tún padà síbi àṣà tí nǹkan bá jẹ́ tó bá ti dẹ̀sìn ànípe láṣà máa ó dẹ̀sìn ní lọ́dọ̀ ọlọ́run ọba torí ìdí eléyìí kí wọ́n làwọn ẹ̀rí tá lè rí tá fi gbà pé hijabu jẹ̀lbáàbù jàlùbábà aṣọ dídàbójú tá a mọ̀ sí ẹ̀há tá a fi wá mọ̀ pé ẹ̀sìn ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ibi tí èèyàn máa ń kọ́kọ́ lọ ẹ̀rí nígbà tí àwọn àfa àwa máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n síwájú wọn imaamu ibn qayyim rahimahullah wọ́n ti sọ̀rọ̀ pé ìntànpè ní ìmọ̀ tá a máa ń yọ ẹ̀sìn ń bẹ̀ òun náà ni ìmọ̀ ọlọ́run ọba òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run tó lọ́wọ́ ń sọ yìí kò séyìí tó pé tó kù tá lè rí nílé ayé bí òṣè kùránì idan ibi tá a kọ́kọ́ sẹ́rí lòun náà ni kùránì ọlọ́run sọ nínú súrọ́tul ahzab aya 59 أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run bá sọ gẹ́gẹ́ bí àǹfààní láàrin yìí yóò wù mí kí n kà á tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀rí pé mo dákẹ́ torí n tó lè tàtàrà abẹ̀ bọ́ fún ẹlòmíì àwọn ẹlòmíì ò mọ̀ pé tí ẹ̀ bá ń ka Kùránì àwọn èèyàn máa ń dákẹ́ ni torí ìdílé mo ṣe dáa dúró ń bẹ̀ wọ́n. náà ọlọ́ni yá ayú ànábì ìrí ànábì kúlì azuwájìkà sọ fún àwọn àyàwó rẹ wa banatika ati àwọn ọmọ re lóbìnrin wani nisa ilmùmíní bákan náà àwọn àyàwó àwọn mùmíní gbogbo wa yìí tá a fẹ́ jalabibihin ẹ sọ fún àwọn ẹni náà àwọn tá à ń sọ yìí kí wọ́n ṣe aṣọ wọn ní gbẹ̀gẹ̀rẹ̀ kí wọ́n jẹ́ kí ó balẹ̀ min jalabibihin nínú jalbaba àwọn ìtàwọn ìyá mọ́ wọn min jalabibihin ẹja dúró ń bẹ̀rùn kí náà ń pè ní jalubaba ọlọ́run bá sọ nínú súrọ́tù Yusuf ó ní a'udhu billahi minash shaitani rajim ẹ̀rí náà ni ẹ̀rí alákọ̀ọ́kọ́ òní pé kùránì àlégbọ́ yí àbíká padà sínú lárúbáwá ọlọ́ni inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun ayà alákọ̀ọ́kọ́ nù tẹ́yìn ó bá gbọ́ kùránì yé lẹ́yìn tánàbí ò bá sí ń bẹ̀ bó tẹ̀ pé lárúbáwá gan kọ́ èdè lẹ́nu ànábì ni anabi muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá fi lárúbáwá pọ́n lẹ́ni tí a tún máa ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn torí àsìkò lárúbáwá àfọwọ́ní àṣáhìbùl munjid èyí tí gbogbo wa máa ń sábà kà láti lè fi mọ̀ túmọ̀ ọ̀rọ̀ oní ń tá lè pè ní ìjáàbù nínú èdè lárúbáwá ó ní jalbaba a lè sọ pé jámù rẹ̀ àkójọpọ̀ rẹ̀ ní jalabib òun wá ń júwe rẹ̀ pé kọmíìsùn aṣọ kan ní wasi'un wa tawil ó fẹ̀ ó sì gùn yulbasu fawqa siyab àwa máa ń wo òun lórí aṣọ ni yẹn wípé ìró àti bùbá yìí ṣe jalbaba ní èdè lásán ó lè mí ní jalbaba ṣùgbọ́n tá a bá padà sínú tẹ̀sí ń sọ gangan àfọ̀ ńlá ó bá wálé létí àdáná fẹ́ fi hàn yín ṣẹfẹ́ bá ń ṣì ni ẹ jẹ́ máa lọ ẹni tí ó bá padà síbẹ̀ lọ wò ó lé a ti parí assignment àtó wá bì. afa pé sọ́ọ̀bùn la kọ́mísùn tọ́wíìlù aṣọ tó gùn ni tó fẹ̀ tá a máa ń wọ̀ lórí aṣọ ìyẹn mi pé tí ẹ bá wọ ìró tó wọ bọ́ǹfò tó wọ gbogbo rẹ̀ yóò tún wá wọ aṣọ kẹ́lẹ́ lóyún là ń pè ní jàlùbábà ẹ̀rí títí lógà lélẹ́yìí ẹjẹ́ tuntun mú kan wá nínú àáfàá lógà ó tún wáá jáfanu sáyẹ́nsìs tiwa tẹ́mi bá ń ka microbiology ló bá inú mi máa ń dùn tá máa ń dárúkọ ibn rushd tó o bá mọ̀ túmọ̀ rẹ̀ náà pè ní abiros abiros sọ fún wa pé wàlìjẹ̀lbá fi lugati al-arabiyya allati khatabana biha rasulullah sallallahu alayhi wa sallam huwa ma ghata jami'a al-jasadi la òun ni aṣọ tí ó bo gbogbo ara pátá tí ò ní fìbì kálẹ̀ láìbò tí ẹ̀ ń bá wọ bùbá kìí ṣe jàlùbábà ń gbà náà tí ẹ̀ bá lo èrò lásán tí ò tí ì di pé ó kúnra wọn kò tí ì di jàlùbábà tàbá ní a máa lọ tàrífàtì àwọn alùlọ́gà à kú òǹbẹ̀ yíò nǹkan ṣe fi rinlẹ̀ tí wọ́n já padà sí nọ́ọ̀sì tó rẹ́sì lẹ ní kámẹ́rì rẹ̀ wá ẹ̀rí nọ́ọ̀sì alákọ̀ọ́kọ́ òní àyà tá a mú wá a wàá fi rinlẹ̀ pé àyà yìí àwọn lọ́rùbáwá wọ́n gbọ́ọ̀yé látara bánàbí bá ti tú ni alákọ̀ọ́kọ́ ẹ̀rí bá a fi kọ́kọ́ mọ̀ pé láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbọ́ jàlbábà yé sí gẹ́gẹ́ bí a ti ń sọ nínú rẹ̀ òun ni hadithi umu atiya wal hadith alayhi mukharrajun fi sahihi al wa muslim. muslim. Ummu Atiyya nínú àwọn sọ̀hábíyà àgbàlagbà ni ó ní ní tó bá dijọ́ ọdún ànábì ó ní kí gbogbo àwọn pátá ọkùnrin obìnrin ọmọdé àgbà kí gbogbo wọn jáde lọ kí wọ́n lọ kí ọba ó wá di kan tánàbí ń yìí gbogbo alájáde ṣùgbọ́n ìhìdáàna lẹ́yìnsà àwòláyà kúùnù láhàl jilbab ìka wa ò mà ní jilbabu tó ń wọ̀ láàrin tàbá dúró ẹni tó ń sọ pé kò ní jilbabu yìí kò ṣe òhò ló wà o in tí ó wọ̀ tí ó fi di pé yóò bu ara rẹ̀ ní òní ànábì ni lìyọ̀í ah, tí ó fi bu aṣọ ọrùn rẹ̀ ah. ànábì ni pé sọ fún ìkánú àwọn ará ilé rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ káyà. á ní tún sọ ó wá pọ̀ jẹ́ ọ̀kan lọ tọ́ aládìsí mú àpínyà èyí tí Bukhari àti Muslim gbà ànábì a máa pa àwọn èèyàn láṣẹ kí gbogbo wọn lọ kí wọn lọ kí ẹrìndì níjọ́ ọdún kẹsì máa fẹyàn kálẹ̀ sílẹ̀ nígbà tọrọ ìwárí bẹ́ẹ̀ ìkánú àwọn tí ó lò wá ní ìjáàbù tí ó wọ̀ jẹ̀lbáàbà tí ó gbò lórí aṣọ torí pé ló wà. a sì gbọdọ gbaṣẹ́ láàrin ó dà ipá sọ tẹ́ni sọ yìí láǹfààní a gbọ́dọ̀ gbaṣẹ́ lọ́dọ̀ ànábìyàn tó èèyàn kan lè wò pé èmi náà ní kankan mo lè jáde báyìí gẹ́gẹ́ báwọn kan ti ń sọ nà kò nà ní ìjáàbù ìkọ̀mọ̀ níjà bàbá anábìlì bẹ́ẹ̀ kọ́ tó bá rí bẹ́ẹ̀ kò gbọdọ̀ jáde bẹ́ẹ̀ ṣùgbọ́n yìí tẹ́ ní méjì tẹ́ ní mẹ́tẹ̀ yà ń kà kó wọ̀ jáde eléyìí mi pé téyìn ó bá lọ jáde gẹ́gẹ́ bí mùsùlùmí lóbìnrin yóò lásọ tí ó máa wọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n yóò tún wá wọ jàlbábà sí ẹ dákun ẹ jẹ́ ń àdìsí ẹlòmíì ó ní àdìsí eh, Qais ibn Zaid ti imaamu tabarani tí wọ́n mú jáde nínú alkabir bákanáà ibn sa'ad àwọn náà yọ hadisi náà jáde wàlá hadisu hasan lọ́dọ̀ àwọn ní mustala alhadis wọ́n máa ṣàlàyé fẹ́ tí ò bá tí kéwú ààyè rẹ̀ kọ́ yìí tábà pé nǹkan ní hasan maduna siha ni tó wá pé wà lẹ́yìn ká pé nǹkan wà wọ́n ni ọmọ ìyá nínú hadisi tiẹ̀ òun ni pé ní ìjọ kan anabi muhammad sallallahu alayhi wa sallam látara hadithatun hadathat ìkankan ṣẹlẹ̀ láàrin ìyàwó rẹ̀ pàápàá jùlọ nǹkan yẹn wá implicate hafsa bintu umar anabi wọn kọ yẹn mi pé ó lè súnyàn débi kéèyàn kọ obìnrin gbà mí àyọ̀tọ̀nu anabi wọn ló ń kọ ṣùgbọ́n tí yẹn bá kọ obìnrin yóò ṣe ìdà nínú yàrá ọkọ rẹ̀ ibi tó wá jókòó sí lọ́lọ́run tí wá ànábì ní wá yìí pé ah rúdà hafsa fa innaha zawjuka fil janna lọ dá hafsa padà ìyàwó rẹ nínú àwọn ìyàwó tó ń fẹ́ nínú àlùjẹ́nà ni ìyẹn mi pé hafsa nínú àwọn tí ó wà àlùjẹ́nà ni tá a ti rí pẹ̀lẹ́ rí tọ́ anábì wá padà bánábì ti fẹ́ wọlé báyìí fatajallabat ló bá wò pé ah, ànábì tó ti kọ̀ mí láyé ọ̀gbọ́dọ̀ rí mi báyìí ló bá sọ ìjáàbù sọ́rùn ó bá sọ jàlbábà sọ́rùn ló bá búra fọ́lẹ̀ Muhammad sallallahu alaihi oho afáàtú ni fi kókó gbojú fànàbí fatajallabu bó ti wá sèyún ànábì ṣẹ̀ṣẹ̀ wá sọ ntọ́lọ́run ọba sọ nígbà náà ló wá tó kó sí aṣọ tinú téèyàn máa ń wò tínú rẹ̀ máa ń dùn lára àyàwó rẹ̀ àdìsí mi tún wà. lórí ẹyọ ọ̀kan alákọ̀ọ́kọ́ definition náà láyé ń sọ yìí o ó kù mí o alákọ̀ọ́kọ́ nípa n tó ń tú kùránì láti sọ àti ìbọ́ sínú àwọn ẹ̀rí tàdíìsì gẹ́gẹ́ fúnra tó ń tú pé a máa ń fi jàlbá bo ara ni a fi bo aṣọ tá a wọ̀ tẹ́lẹ̀ la sì tú àyà tá n kà tẹ́lẹ̀ ni pé yòdí ni ìna alẹ́ yìí iná mi jálà bíbí èyí tá a sì ń túmọ̀ nínú rẹ̀ ìntó lè jẹ́ tún mọ̀ pàdé ìpé jàlbábà aṣọ tá a máa wọ̀ lórí aṣọ mi ni ó ní súrọ́tù núr àyà 60 tọ́lọ́n ti sọ̀rọ̀ wal-qawaidu minan nisa àfáàtú kọ́kọ́ sọ̀rọ̀ sọ ṣùgbọ́n mo tún rí pé ní minal mustahsan an adhkura nínú tó dáa ní kí n tuntun sọ ọlọ́ni wal-qawaidu minan nisa allati la yuridna nikaha aw la yarjuna nikaha falaysa alayhinna junahun an yad'na thiyabahunna ghayra mutabarrijat غير متبرجات بزينة ومن يستعففن خير لهم والله سميع عليم ọlọ́lọ́ wa tí wọ́n ti dàgbà tó ti dógbó nínú àwọn obìnrin tí wọ́n àrètí ẹni tí ó fẹ́ wọn mọ́ ọlọ́run ní kò sáburú nínú kí wọ́n jáde láláì ní wọ aṣọ tọ́ọ̀ téèyàn bá ní wàṣọ èyàn wà bọ́ tàbí wà máa rí yóò pé mo ti darúgbó mo rò pé tọ́ bá rí wọn ló kọ́kọ́ pè wéré téèyàn bá rí ìyá rẹ̀ ń ta tó wà báwọn ọ̀ sọ pé ìyá dákun ah ọ̀ gbọ́dọ̀ rí báyìí ìyá rẹ̀ sí èrè tó tó kú nù. ọlọ́run ló ní kan bọ́ aṣọ aṣọ òun ló fẹ́ bọ́ ọlọ́run wá parí rẹ̀ téèyàn bá ń ka kùránì lọ nínú kùránì ayé ó sì máa tú nínú ayé kan náà ọ̀rọ̀ sì máa wọn tó bá tún ní sùúrù ayé rí ẹja tó kọ́ fi náà rẹ̀ ọlọ́run ní ghayra mutabarrijatin bizina aṣọ tá a ní ó pé kí wọ́n bọ́ aṣọ tinú lẹ̀ èyí tí wọ́n ní jẹ̀lbáàbà àwọn tó wà lórí ọlọ́run wọn ní tẹ́ ẹ̀bà wá jáde ẹ má jáde pẹ̀lú ọ̀ṣọ́ kó máa di gba ìyá ẹ̀yin náà ìyá kò ní ìgbà àbí kan pé pé kò sárúgbó ń gánà àbí gbogbo àwọn oríṣiríṣi eléyìí fi yí ọ pé jẹ̀lbábà tọ́lọ́ ń sọ yúdí ní ìnálẹ̀ ìhìnàmí jálà bíbí kí wọ́n wọ jẹ̀lbábà wọn eléyìí ẹ̀sìn ni ẹja mú àyà mi. àdìsí kan. Ah! tán àdìsí ẹyọ kan ó pọ̀ nínú rẹ̀ ó ní àdìsí tí Ibn Umar gbà wá والحديث مخرج في صحيح البخ... صحيحي البخاري ومسلم حديث تابع صحيحنا wà nínú Bukhari àti Muslim حديث náà ni pé لا تنتقب المرأة المحرمة أنت ولا تلبس alqafazayn ẹni tó bá jóbìnrin tí bá ṣe hajj lọ́wọ́ kò ní kò ní kò ní bojú rẹ̀ tó máa sọ mọ́ pé ẹ̀yin tẹ́ ẹ bá máa ń ṣe tẹ́lẹ̀ ò tẹ́ bá wá ṣe hajj ẹ gbọ́dọ̀ bojú o yẹ́nì pé tá ti ń ṣe tẹ́lẹ̀ ni tó wà ní ẹni tó bá wà nínú ìrọ́mù tún ni kò tún ti tó pé téèyàn bá kú wà ní hajj náà kì í ṣe pé gbogbo rẹ̀ nígbà kan náà ni gbogbo nǹkan ó jẹ́ èèwọ̀ fún ó tún láwọn da'uni sheikh da'uni. naam ibi tá a bá dé òní pé ẹni tó bá wà ní hajj fún ara rẹ̀ tí ò yẹ kó bojú ànábì sọ ah, sọ́rí eh, tí ò yẹ kó bojú fún ara rẹ̀ látara àdìsí òun náà fún ara rẹ̀ lè bojú tí hajà bá dé òun ni àdìsí asma bintu abubakar wal hadith fi bukhari hadisi náà sì wà ní Bukhari tí Asma sọ pé ṣe rí tá a bá ti ráwọn ọkùnrin báyìí tá dúró lọ́ọ̀kan báyìí ẹ àwọn ọkùnrin rèé àwọn ẹkùn tá lè pò wá olùsí ó fẹ́ wọn wojú obìnrin ló bá rí nǹkan tọ́bọ́ tí wọ́n rí wọn àyà bójú wa ẹ dákun ẹ má ṣe ọ̀rọ̀ yìí gbọ́ intami nípa àwọn ẹkùn ni o kò í ṣe pé ẹnìkan kan là ń bá polóòsì ẹkùn tóun fẹ́ máa yà ní yẹ̀stẹ́ntẹ̀ òbí another ó fẹ́ máa ṣàǹfààní bẹ́ẹ̀ ni o kátẹ̀síwájú èyí tó wá lágbára jù tó náà ní ìkámẹ́yọ̀ kan wá wọn là díìsì Abu Huraira àti Ibn Mas'ud wọn là díìsì fil Bukhari wa Muslim ó ní anábì sọ pé sinfàáriyatul ma'ilatul mumilat ru'usuhunna ka aslimatil bukht la yadkhulna aljanna wala yashunna rihaha wa fi riwayatin wala yajidna rihaha walau kana rihuha yujadu min masirati kadha wa kadha alábìláwọn kan wà nínú àwọn obìnrin tó bá di pé ìgbẹ̀yìn ayé dé nínú àwọn ìjọ mi mi ò rí wọn o àwa sì ti rí wọn báyìí àbí kọ́ ló ń ṣàánú wa kọ́ ló ń foríjì wa tó bá dijú rẹ̀ ọ tún máa rí wọn nu lẹ́lẹ̀ wọ́n lọ fẹ́ lọ àdìsí ali tó ní la tutbi' an-nadhra tan-nidhra fa inna laka al-ula wa alayka ath-thaniya àfa anábì sọ pé àwọn ẹni ó wọ aṣọ ṣùgbọ́n òhò ni wọ́n wà wọ́n sì wọ́ṣọ àwọn làwọn tí wọ́n lo jẹ̀lbábà àwọn làwọn tí wọ́n wọ jẹ̀lbábà tí èèyàn bá wọ jẹ̀lbábà ní rí òhò wala yubdina zinatahunna. إلا ما ظهر منها àwọn eléyìí tí wọ́n à ní tí à ń ròyìn pọ́jẹ́yàn gidi àwọn ni wọ́n máa bo òho wọn débi pé àfẹ́yí táwọn àfáà lọ́rọ̀ lórí rẹ̀ ojú àtọwọ́ àbí aṣọ tó hàn ń ta tí ò ní jáṣọ tí ó jẹ́ zina fún ara rẹ̀ torí ayé alákọ̀ọ́pẹ́ wala yubdina zinatahun. àwọn eléyìí ò ní wọ jàlbábà wọ́n wà á bọ́ tá a máa rí òhò gbogbo ọrùn wọn hàn ń ta ọlọ́run sì ti sọ pé má ṣe bẹ́ẹ̀ waliyadribna bi khumrihinna ala juyubihin. àwọn eléyìí tó wá burú pa wọn ni pé Ànábì ní la yadkhulna aljanna wọn ni wal janna wala yajidna rihaha kódà ní gbóòórùn rẹ̀ téèyàn bá wà lọ́jà tó bá lo pẹ̀fíìmù tá à ń pẹ́rì ó tiẹ̀ da ẹnìkan fún mi ń bá ẹ̀rọ yìí láti two weeks tó ti fún mi mo sì ń gbóòórùn bẹ́ẹ̀ lì sí mo wá pè pé àfa àdàkùn ibo ló ti rí pẹ̀fíùmù yìí ó ní mi ní tí ì fún yín àṣé mo wá padà wádìí kó ṣe dé láti Saudi ni èyí fi ròyìn Saudi o ṣùgbọ́n àwọn kan wá sí mọ́ṣáláṣí wa ní eh, eh, two thousand and eight láàárín ọ̀sẹ̀ kan tó kù ní mọ́ṣáláṣí a sì ń gbóòórùn pẹ̀fíùmù tí wọ́n lò ọlọ́ni láyé jìdìnnà rí à ànábìnrin láyé jìdìnnà rí à wọ́n à ní gbóòórùn àlùjẹ́nà bó tilẹ̀ jẹ́ pé òórùn àlùjẹ́nì yẹn á máa gbọ́ ní a very distant journey. wọ̀lìyẹ́dúríbìnà bí kúrì hinna aláàjù yóò bí hinna kó bá a má jẹ́ pé irú eléyìí ó ṣẹlẹ̀ síyàn ọlọ́run ní kí a bo gbogbo ara wa ìgbà àyàwó ọrùn wa tó bá pósìbò ojú wa gan kó má káàbò eléyìí àwọn àáfàá wa nílẹ̀ yìí náà ní tí sọ láàrin ibẹ̀ ẹ jẹ́ ń parí rẹ̀ pẹ̀lú yòókè lè bá gba máìkì. ìyàwó tí a fẹ́ dandan ni kó borí tapatapa ìyàwó tí a fẹ́ pẹ̀lú igi awẹ́wù má borí kò ní wọ́jọ́ wa ìjọ ànábì náà ń sọ ń bẹ̀. dandan ni kó borí tapatapa ìyàwó tí a fẹ́ pẹ̀lú igi àwẹ̀hùn má borí kò ní wọ́jọ́ wa. Allahu Akbar ọlọ́run bá dúpẹ́ fún àfa kọ́lọ́n kó bá dúpẹ́ fún àwọn àfa wa Sheikh Ahmed Ajíjọlá nẹ́bí àlọ Ajíjọlá Ìkéwú àfa wa Dawud Hambali ìbéèrè tí a fẹ́ bèè lọ́wọ́ tiwọn nísìn òun náà ni pé à ń gbọ́ àwọn gbólóhùn kan níbi àwọn àyà Kùránì tí wọ́n ń ka àti nínú àwọn àdìsí tí wọ́n ń kà fún wa mo sì rò pé jàmbá ètí rí àwọn nǹkan òun dì mọ́ dáadáa àmọ́ wọ́n sàárín pé dé ọlọ́run sọ ànábì sì ń sọ a fẹ́ ká wá mọ àwọn nǹkan òun lẹ́yọ̀ kọ̀ọ̀kan àwọn tá a jẹ́ tíṣà ṣé báyìí pé kásìjọ mọ́ àbá gbé ti ṣe é dìde àyè àbá kó jáàbù kọ́ra àbá fẹ́ gbé yàn dé àyè bóyá ìjáàbù rèé nìkọ́ọ̀bù rèé èwo tún ni jàlíbábà rèé àbá kó gbèdé àyè àmọ́ ẹja mọ àwọn kan yìí kọ̀ọ̀kan kí là ń pè ní hijab tí kí là ń pè ní jalibab kí là ń pè ní nìkọ́bù ńbọ̀lọ́ lọ́run ti sọ bùrọ̀ ànábì ti sọ láàrin bíi ìṣẹ́jú mẹ́wàá bisimilah. bisimilahi rahman rahim n ti ń jẹ́ ìjáàbù òun náà ni aṣọ tó jẹ́ yìí pé ìyẹn wọ̀ tí ó gbogbo ara yàn látòkè délẹ̀ látẹ̀rí ni ó ti bò ó délẹ̀ òun náà ń pè ní jìlbáàbù òun náà ń pè ní jẹ́lìbábà ibẹ̀ ni mo rò yí pé àwọn àfáà ìmàkódóró ibẹ̀ ni wọ́n ti rí jẹ̀lìbábà nínú àwọn tí ó sọ tí mo wí kìí ṣe pé mo wí ní eré ara mi òun náà ni bàbá tá à ń pè ní Sheikh Bakri Abu Zaid níbi tíra wọn tán pè ní Shirasatul Fadila wọn sọ níbi tíra náà yíwọn ni à ń pè ní jilbab jilbab yìí wá ní àyà Kùránì lò gẹ́gẹ́ bí àfàṣe kà fún alẹ́ kan tí Ọlọ́run sọ pé yudinina alayhinna min jalabibihinna nítumọ̀ pé n ta n pè ní jìlbáàbù sẹ́ ìyẹn ó ṣe ìdìnnáwó rẹ̀ ni nígbà tí ọlọ́run sọ pé yudinina ó tún wá ní àlá ó ní kéèyàn ó gbé láti erí nítorí pé erí ni ó ti bẹ̀lẹ̀ yóò wá bojú yóò wá kanlẹ̀ torí pé téèyàn bá ń sọ yìí pé mo ru ẹrù kò sẹ́nìkan tí ó gbọ́ yìí pé bóyá pa ló rù sí àbẹ́sẹ̀ erí náà láàmọ̀ yìí pé ó rù sí torí pé àlá ni ọlọ́run wí ni à ń pè ní nínú ó tún jẹ́ ìkejì òun ni tá ń pè ní ànìkọ́ọ̀bù kí ni wọ́n ń pè ní nìkọ́ọ̀bù gẹ́gẹ́ bí àfa wa tí wọ́n ṣe kéétì ẹ̀ ṣe àfa kan àpapọ̀ àfa ní mọ́júmọ́wù lóga ní misra ni wọ́n sọ ilé tí mo fẹ́ sọ yìí wọ́n kó jọ sínú tíra tá ń pè ní al-Mu'jamul kí ni wọ́n wí ń wọ́n ní tá ń pè ní nìkọ́ọ̀bù alikina. Al تجعل المرأة على مارن أنفها تستر به وجهها nta mpe ní kìnnáwù ni nìkọ́bù náà ní jẹ́ kìnnáwù tó obìnrin yóò fi bo gbogbo yóò ti wọ aṣọ kan tẹ́lẹ̀ yóò fi bo ọ̀ṣọ́ rẹ̀ nítorí pé yóò bo gbogbo ara rẹ̀ yányán ni yóò bò. a rí eléyìí nínú fún wa nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nǹkan ọba lọ sí àjì lóbìnrin nǹkan tí yóò mọ wà bẹ́ẹ̀ tí ò ní wọ̀ ànábì wa ń sọ wípé kò ní lo nìkọ́ọ̀bù níta pé ní nìkọ́ọ̀bù òun náà ni nǹkan tí yóò bo yúnyà yóò ní nìkọ́ọ̀bù ní túmọ̀ ìpòhùn pẹ̀lú jìlbáàbù wọ́n túmọ̀ nǹkan kan náà nínú àwọn nǹkan tí a tún ń wò náà ni níta pé ní alhijab hijabu òun náà ni nǹkan tó yẹ pé nǹkan kan ń pè ní ìjáàbù náà nú èdè lárúbáwá òun náà ni gbogbo nǹkan gẹ́gẹ́ bí àfa onítàjùlá arúùs ẹ̀sùn sọ́nù tíra wọn òun ni gbogbo nǹkan tí yẹn bá fi lè ṣe gàgá nǹkan gbogbo nǹkan bá fi lè ṣe gàgá nǹkan kí nǹkan mi ọmọ rí òun náà ń pè ní kí ni alihijab mbẹ́mi tájùlá arúùs bẹ́ẹ̀ nta wa ń pè nta ń pè ní ìjáàbù yìí gbogbo wa pátápátá ìjáàbù ó lè jẹ́ pé aṣọ ni ó àjábàyàn tí ò ní jẹ́ nǹkan orí yàn ó lè jẹ́ pé ilé ó sì lè jẹ́ nǹkan míì náà kéèyàn wá tú wípé ilé nìkan ni eléyìí ò ní kọ́lá kò sí nínú ológa kátó wá nínú ẹ̀sìn nínú ológa lárúbáwá gan àfáà òní kúlù gbogbo gbogbo nǹkan kò sí nínú ológa lárúbáwá gan kátó wá lẹ́sìn eléyìí là ń pè ní alikini jilẹ eh, alihijab ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta òun náà ni nǹkan tó ń pè ní ẹlẹ́ẹ̀kẹ́rin òun ni alkhimar khimaru yìí òun náà ni nǹkan tí èèyàn wọ̀ lókè ọ̀ṣọ́ tí èèyàn bá ṣe tí obìnrin bá ṣe ọ̀ṣọ́ tọwọ́ ẹ̀wù ọwọ́ gíní ni ọwọ́ àǹkárá ọwọ́ léèsì torí kìí sàrámù ní kéèyàn wọ àwọn nǹkan yìí àpé láraámù àmọ́ obìnrin tó bá wọ àwọn nǹkan yìí ó gbọ́dọ̀ fi nǹkan kan lé e lérí tí yóò bò ó èyí tí ó bò ó náà ń pè ní alkhimar gẹ́bí aya tí àwọn apáka fún wa tí wọ́n sọ pé wálé bí kúmúrì hinna ala jùyúbẹ̀ hinna kún ọ́ da àpapọ̀ taba ní alkhimar ìmáàrù ẹ̀yọ̀ kanu taba ní kúmúrù nítorí pé àwọn ìmáàrù tó pọ̀ nítorí pé kìmáàrù sẹ́ òun náà ní nǹkan tó yẹ pé ó bo aṣọ tí obìnrin wọ̀ sísàlẹ̀ tẹ́nìkan kò fi ní rí ọ̀ṣọ́ rẹ̀ èyí ń ní a rí àwọn kọ̀ọ̀kan nínú àwọn sísà àwọn ìyá wa kọ̀ọ̀kan náà àwọn náà ń lo nǹkan tọ́jọ́ mọ́ báwọn bíi kẹ́yìn èèyàn wọn lè lò ń gbà míì tẹ́ pé wọ́n gbé láti erí nǹkan òun ní kò ní ju ẹsẹ̀ wọn lọ níbi eékún ẹsẹ̀ inú kìmọ́rù náà ní ọwọ́ àmọ́ èyí tí wọ́n ṣe ń àwọn wọ́n gbìyànjú àmọ́ kèètó torí wípé tí wọ́n bá kọ̀ nǹkan kalẹ̀ pé eléyìí ló dáa jù eléyìí ló pọwọ́ tẹ̀lé eléyìí ló tún pọwọ́ tẹ̀lé ń ta àmọ́ ní pé gbogbo wa lásán pé ìtọ́ dáa jù ni mo fẹ́ ká tó aṣọ kọ́rọ̀ àlìkíámà ipe nǹkan yìí o ẹni tó bá ṣe eléyìí báyìí ni torí pé gbogbo ntọ́lọ̀ ń pa wá láṣẹ ntọ́lọ̀ ń sọ pé òun ò fún wa àlìkíámà yóò fún wa sáwárí àwọn ìyá wa tí àwọn náà tí wọ́n lo tí wọ́n wọ aṣọ oríṣiríṣi aṣọ ni a máa ń rí lọ́dọ̀ wa ń bì ẹlòmíì ní tó bá wọ àǹkárá àbí gíní ẹ̀yìn rẹ̀ àlàfo tí ó wà lẹ́yìn rẹ̀ ẹ̀rọ pé kọ̀ wọ ni yóò tún wá fi yóò fi ìborùn yóò fi lé e ní òkè ẹlòmíì ò fi borí gan àmọ́ tòun ti bẹ́ẹ̀ tí bá ń yán ìbòrí òun báyìí gbogbo nǹkan tí ó yẹ ká má rí lára rẹ̀ ní àárí èyí tó ṣe òun ná kọ̀kọ́ ẹ̀ṣẹ̀ kìí ṣe kìmáàrù ná àmọ́ gbìyànjú torí pé kìmáàrù yọ èèyàn wọ̀ lókè aṣọ ni èyí wọn wọ̀ lókè aṣọ ìbòrí tó wá ní ìgbà mí bẹ́tẹ́ pé òun gan máa jẹ́ ọ̀ṣọ́ a sì ní níta ń pè ní kìmáàrù àwọ̀ lókè ọ̀ṣọ́ ni gbogbo nǹkan tí a wá kàálẹ̀ yìí àwọn àáfàá bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ òun náà nu báyìí lẹ́yìn pé kọ́dà àwọn àáfàá wọ́n sọ yí pé nǹkan tí a sọ yìí kéèyàn ó borí kéèyàn ó lo jẹ̀lìbábà inú ẹ̀sìn lọ́wà kọ́dà àwọn ò rí àwọn nǹkan síwájú tí wọn ò ṣerú ẹ̀ gẹ́gẹ́ bí bàbá wa àwọn ò rí ẹnì kankan náà síwájú àwọn tó ní kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ibn Hajar àwọn náà ṣàlàyé rẹ̀ èyí tẹ́tí ẹ̀ tún sọ wípé ló tún dẹ́rù bẹ́ẹ̀ pé Imam Ghazali náà ní kí ojú ọkùnrin yàtọ̀ sí tóbìnrin ibi tíra àti wọn ti sọ ìyá olómùdín bọ́yẹ́ máa. ìyá olómùdín ni wọ́n ti sọ mi òjáládùn alákọ̀ọ́kọ́ ní fọlùmùwà ìdí alákọ̀ọ́kọ́ bọ́ọ̀ ni wọ́n ṣe gbé ó ní wàlásínà nà kúlù bí a nà wájú àrọ́júlì fi àpìyà àwòrán tó ń. nítorí pé a sọ wípé ojú ọkùnrin o ọjẹ́ ìwọ̀ kàwájì ìmọ̀rẹ́à fi ákìhì gẹ́gẹ́ bí ojú obìnrin ṣe jẹ́ ìwọ̀ kọkùnrin ó wò. ìmáàmù Gàsálí lọ́sọ̀ ìtẹ́ ẹ̀wí ni àbí nínú tíra o ìyá olómùdín fọ́lọ́mù o wọ́n ní fọ́lọ́mù aláwọ̀ péjì o seven twenty eight ọlọ́run bá a dúpẹ́ fún yín. afáwa akéwu ajíjọlá akéwu tí ń jọlá nẹ́bí. ee eh? torí pé bẹ́ẹ̀ bá ti ń lo sunna anabi wa muhammad arọ láta anabi wa muhammad kó wa fálímọ̀ yìí ọdọọdọ tiẹ̀ náà àwọn láta àmà lónú jama ee eh, àmọ́ àfáwà tó jòkó tiwa yìí àjíjọlá ìkéwu ni ìkéwu tí sì ń jẹ́ kéwu náà ní sunna bẹ́ẹ̀ bá ti ké sunna kò kéwu. والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد ọpẹ́ ni fún ọlọ́run ọba atọrọ àlékún ìyọ́nú àti ìgẹ́ rẹ̀ fún iṣẹ́ ọlọ́run ọba ànábì wa muhammad kọ́lọ́run kó bá ní ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àwọn tí wọ́n bá lògbà nígbà tí ó ṣòro tí wọ́n sì sin ẹ̀sìn ìsìláàmù náà bó ti tọ́ àti bí ó ti yẹ abẹ́ ọlọ́run kí ìyọ́nú ọlọ́run ọba náà kó kárí gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ títí di ọjọ́ ẹ̀san kò kí gbogbo àwọn ọmọ mi tí wọ́n ti ń sọ̀rọ̀ ní àti òwúrọ̀ láì ní gba ara wa ní àsìkò àwọn ẹ̀ nǹkan tẹ́mi kàn ní ó lè jẹ́ gẹ́gẹ́ bí ìgbaniníyànjú àti ìṣe àfirinlẹ̀ nǹkan tí àwọn ọmọ ìyá mi ti ń sọ. àkọ́kọ́ ìgbaniníyànjú fúnra mi àti fún gbogbo àwa tí à ń pera wa ní onímímọ̀ àbí ọmọ kéwú ó ní pé gbogbo ń tá a bá sọ ká mà wípé ọlọ́run ó bí wa yawmal qiyamah kùránì ní. ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ọlọ́run ní bá mọ̀ ẹ má dàgbálé e. béèyàn ò bá mọkọ̀ wà sẹ́mi pé wọn ò ní gbé kíì fún béèyàn ò bá tí ì mọ kéwu kò tọ́ kò yẹ kó máa gba máìkì kóun náà sọ̀rọ̀ kéwu torí pé alukóhánì ní sọ bẹ́ẹ̀ mi kọ́ ni mò ń sọ bẹ́ẹ̀ ọlọ́run ní inna samua etí gbọ́ tá a fi ń gbọ́rọ̀ wàlbásọ̀rọ̀ àti tá a fi ń rí náà wàlfuad àti ọkàn wa tá àti kankan ro nǹkan tá a fẹ́ sọ ká tó sọ gbogbo alukóhánì lọ́lọ́run ó bi wa àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ni wípé nípa gbogbo nǹkan táwọn ọmọ ìyá mi ti sọ nìkọ́ọ̀bù that is eh, bíbo ojú fún àwọn obìnrin èmi ò tiẹ̀ kọ́kọ́ rò wípé ni ó yẹ kí ẹnìkan tí làákà yìí bá ń bẹ lára rẹ̀ dáadáa tó sì ní mà kó máa jiyàn aṣọ ẹ̀ aṣọ wíwọ̀ fún obìnrin eléyìí ń láàlàmù èmi ò mọ̀ ní òyìn ní kò sí ṣùgbọ́n èmi ò mọ ẹnìkan náà àwọn onímọ̀ gidi tá a gbọ́rọ̀ rẹ̀ wọlé tó tako bíbo ọ̀ṣọ́ àwọn obìnrin ibi táwọn onímọ̀ gidi tá a máa gbọ́rọ̀ wọn wọlé ti sọ̀rọ̀ òun náà ni ojú àti ọwọ́ nìkan kò tayọ méjèèjì yìí ìyapa ẹnu yìí sì ní kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ látọ̀rí àwọn sàhábé náà ni ṣùgbọ́n tá a bá wá wo ẹ̀rí ìkíní kejì wọn náà a rí wípé àwọn tán ní bíbojú kóbìnrin ó bojú rẹ̀ látọ̀ àní kó bo ojú pọ̀ mọ́ tí ó tún bò lára òun ló súnmọ́ torí pé a ní ìṣẹ́jú márùn náà ni àmọ́ wọ́n ń pè kínní kan nínú ṣẹ̀ríà tá ń pè ní al-maqasidu ash-shar'iyya tàbí maqasidu ash-shar'iyya ìtumọ̀ ẹ̀ ni wípé bọ́lọ́n bá ṣòfin ó ní ìdí tí máa fi ń torí ẹ̀ ṣe ọlọ́run tó ní ká máa mú ọ̀ṣọ́ wa tá à ń bá ń lọ mọ́sálásí ọkùnrin nù ó wá sọ fún obìnrin pé tóun ó bá lọ mọ́sálásí kó ṣe kí ni kó bo ọ̀ṣọ́ rẹ̀ tó túmọ̀ sí pé ọkùnrin àtòbìnrin ń ò jọra wọn níbẹ̀ wọn kí ló fà á lillahi hikima ọlọ́run ní hikima. ẹlẹ́ẹ̀kejì wá ní wípé àwọn àáfàá ti sọ̀rọ̀ wọ́n ní kí wọ́n pín ìbáadà àti áádà tá a bá ní ká wo ọ̀rọ̀ ìbojú obìnrin lóratan nínú èdè lárúbáwá ọ̀rọ̀fan áádàtàn nínú àṣà nínú àṣà lẹ́yìn náà ìbádàtàn àti inú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta hijabu niqabu ntòbìnrin lónìí ẹ̀sìn ni torí pé ìsìláàmù kò sí talazumu ń bẹ láàrin mustalahatu lugawiyya grammatical terminologies ta ni àti ọrùfù àti ẹ̀sìn so gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ajíjọlá kí sọ pé ààyè tá a ti gba kéwú kọ́ yìí àti gbogbo àti àti ẹ̀jọ̀ kọ́ yìí alihamudulilayi onímọ̀ ni wa torí ìlú Ìlọrin là á ti ń sọ̀rọ̀ ìlú màsí ni nínú èdè bá a ti sọ tẹ wá rínú àṣà tábàtì ẹgbẹ agumẹ́ntálè wípé ẹnìkọ́ọ̀bù wípé àṣà ni ṣé bá a nàbì sọ wípé níbo ẹ̀ ń tòlé òtá mímẹ́ màkàrí mẹ́lẹ́ àkàlà kan anabi ní kó wọ́n gbé mi dìde láti wá pé nǹkan méjèèjì àti àṣà àti àṣà tó bá da ìsìlámù takò tá a bá tiẹ̀ wá wásàlẹ̀ wípé a gbà bẹ́ẹ̀ tá a bá la gbà bẹ́ẹ̀ ni kì í ṣe pé mo gbà bẹ́ẹ̀ o àmọ́ tá a bá wá la gbà bẹ́ẹ̀ wípé àṣà ni ǹjẹ́ àṣà tó dáa ni àbí kì í ṣe àṣà tó dáa èwo ló wá dáa jù nínú ká máa fìyàwó àwọn àáfàá kan wípé ìyá tẹ rí tí ń ta dùndú tó ti tàn án lẹ́hùn ìyàwó àáfàá lámọ yín mọ̀ ni ojú ọmọ wa tì yín nàám tọ àwọn àáfàá nu mẹ́ni oníṣe wọ́n ní kó lè bá àmọ́ pé ìyàwó ìmáàmù lágbájá àti ìyàwó àáfàá lágbájá ni ẹ̀dá kò sí ní tó dáa kí wọ́n máa fi mọ ìyàwó onímọ̀ ká tó máa wá sọ nàám. ìyàwó ìmáàmù lọ́wọ́ ẹ ṣeun ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì wá ni wípé ẹlẹ́ẹ̀kejì tabaníka máa sọ̀rọ̀ ṣẹ̀ríà tasfẹ́ máa mú ẹ̀rí wa àṣìṣe gbáà òun ni wípé ká bẹ̀rẹ̀ nínú tààrífà ti ká máa wá ní pé kódà nu múnjídù hijabu. hijabu báyìí ni nìkọ́ọ̀bù mọ́njídù ah, mọ́njídù èé ṣe kèé even kàtà ní pé inú èdè lárúbáwá gan bí wọn bá fẹ́ kọ rìsáàcì àwọn dókítà aláró ń bẹ́ ń bí wọn padà ti ta àkébù ẹ dákun ṣé bí ẹ bá nà kọ́là definition nínú nínú mọ́njídù ní Saudi ní yunifásitì lọ́hùn wàlẹ́ wọn ò dàlú lọ́hùn pálá ẹ̀ pé wọ́n yí ọtí tó gba master rẹ̀ tọ́kílẹ̀sì kó àgbà PhD so mọ́njídù èé ṣe pé lẹ́mọ̀ àfi ṣe fáàrí pé ní ń sọ ìbẹ̀ mọ́njídù àwọn lisanu làárọ̀bì ń bẹ ńlẹ̀ tájú làárọ̀sì ń bẹ ńlẹ̀ àwọn mọ̀ájímù lọ̀gàwíyà ń bẹ tó pọ̀ rẹ́gẹ́dẹ́ so eninu ẹlẹ́ àfa kékeré ló ṣe mú ń jí dùn then kèfèrí tún kírísítẹ́ẹ̀nì láyò ẹni tí tá a fọkàn balẹ̀ lórí ẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ṣe ń láwọn àgbà nǹkan tí ń sọ wọlé ẹlẹ́ẹ̀kejì ni wípé bí mo ṣe sọ tá a bá wá ń sọ̀rọ̀ ẹ̀sìn kí ni pé àmúdé nìkan lọ́dọ̀ àwọn gbogbo àwọn tá a kà nípa tàríkù tẹ̀sírẹ̀ that is history of Islamic uh, uh, law ó ní àwọn bá ṣe máa ń to proofs wọn evidences wọn nínú sharia ọ̀nà méjìlá ni a ní tartibu quwa a sì ní tartibu sharaf ìkíní kejì ò takora wọn bá a ṣe máa ń tò ní pé alukur'an karim asunna alijima alikiyas àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sí àpẹẹnu tó pọ̀ jù nínú mẹ́ta àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹrin náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfa ló gbà wọlé gbogbo àwọn táwọn ń sọ̀rọ̀ pàápàá jùlọ nílẹ̀ yorùbá pàápàá jùlọ yìí tó bí jòkó yìí ẹnu yìí tèmi gbọ́nú ọ̀rọ̀ wọn èmi ò wá rí kan wá sọ̀rọ̀ pé ẹni yìí mọ̀ nípa tàríkù tẹ̀sírẹ̀ àbó máa ń pa táǹpẹ̀ ní usulul adilla àbọ̀ máa ń kàtà ń pè ní maqasidu sharia ṣùgbọ́n àwọn àbí usulu fiqh ní ẹ̀. nígbẹ̀yìn nígbẹ̀yìn ẹ̀dá kò ní gbẹ̀yìn nínú tó kù bọ̀ bí àgbà ìsàrè mú méjì náà tó kù níbẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ nínú méjì tó kù ní wípé gbogbo wa ẹja kan láti ọ̀rọ̀ ọlọ́tún sọ pé ní wàhálà ẹ̀jẹ̀rì mẹ́nàkún ṣàánú qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu taqwa tó bá ṣe wípé yunifásitì ìwà lọ́lọ́run ti ní ká rí ẹ̀sìn ìbòjú ẹ̀ háhe àwa àfa ẹ má jojú ó tì wá láti wá tako òdodo ní tí kúránì ń wí nù nígbà ìwà ni wípé gbogbo àwa tá a jẹ́ olùdálékéwú sílẹ̀ ẹ dákun ẹ jẹ́ máa pé ní ẹ̀sìn pọ̀ ńlẹ̀ tayọ sáwí gẹ́gẹ́ bí yorùbá ti máa ń wí ìmọ̀ pọ̀ ìmọ̀ gidi ni ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa so kó má jẹ́ ìmọ̀ àwọn kéékèèké abẹ́ ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí wípé kọ́lọ́n kó àlékún àánú ẹ̀ fún wa gbogbo àwọn sisters tí wọ́n ń ṣe jihadi gbogbo ẹni tó bá bojú nílùú yìí wàláyé mujahida ni olùjagun sójú ọ̀nà ẹ̀sìn islam ni ọlọ́run ó yín o yóò sì tó yóò sì dúró tì yín gbogbo àwọn tí ń bọ̀ lẹ́yìn náà pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run sì rán wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi ọlọ́kùnrin bá a dúpẹ́ fún àwọn dókítà dókítà abdulwahab muhammadu jami ẹlẹ́. شاء الله اللهم إن للسان زلات فاكفر زلات ألسنتنا وللكلام هفوات فتجاوز عن هفوات كلامنا وللحديث سقطات فاعف عن سقطات كلامنا وثبتنا اللهم بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوك فون alekun kẹ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ àti àánú rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọhábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni ó bá tẹ̀lé lànà anabi náà tí ó fi dọjọ́ gbẹ̀ndé alikiyama Ọlọ́run kó má ṣe wa náà kúndùnrú àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ètò mo kí àwọn bàbá mi tí wọ́n wà níjókòó ọlọ́run ní jẹ́ wọ́n mà padà sí ibú gbogbo ẹni ọmọ wọn yọ mọ̀ pé ká bá wọn ń ru bíbà yìí lónìí níta àrètí lọ́dọ̀ wọn ni ọlọ́run ò sì jẹ́ wọn ó wa bàbá ọlọ́run ní disappoint yín láyé àtàlùkìyàmà ní ti torí pé bí tí mo ti fẹ́ gbé ọ̀rọ̀ nìyẹn ẹ lè rí àwọn bàbá yìí ń bi pé wọ́n lọ búyàn ẹ lè rí àwọn tí wọ́n jókòó yìí ń bi pé wọ́n lọ fàjàgbà àmọ́ bí wọ́n bá challenge ọlọ́run àtànẹ́bí sallallahu alayhi wa sallam àwọn bàbá yóò bínú o inú ròyìn anẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ni pé kọ́dà bẹ́yàn bá bú ànẹ́bí o lè faramọ́ kọ́yàn bẹ́yàn bá sọ nǹkan kan sí tọ́jára tànábì anábì ah, pàdé arábìnrin kan jọ kan sallallahu alayhi wa sallam anábì tí wọ́n ń pè ní sùúrù tó débọ̀ yìí wọ́n nìkan kọ́ bá ọ̀fọ́ sí arábìnrin náà ó ní ilayka anni bára kú lọ́dọ̀ mi yàn yín àdéhìí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni wọ́n là nẹ́bi sí pẹ̀yìndà sallallahu alayhi wa sallam wọ́n wá lọ bárábìnrin pé ọ̀ mẹ́ni ah, ó ní olóhùn ọ̀mọ́ anábìnú. No sallallahu alaihi àmọ́ ya ńlá wa Aisha ní ńjọ́ tọrọ bá débi ọ̀rọ̀ ṣẹ̀ríà ọ̀rọ̀ Ọlọ́run ọlá nẹ́bí a máa bínú téèyàn ní mà pé máa bínú débẹ̀ sallallahu alaihi wasallam ẹ dákun wíwá àwọn bàbá ń bí yìí nítumọ̀ jíjòkó àwọn àlùfáà tó jòkó yìí inú mi dùn púpọ̀ àdàbí ń bẹnu abá ti jókòó yìí kálá amẹ́lẹ̀ kò ní túká markazi ń bẹnu wa bá ti jókòó yìí àwa tá a jọ mọ kéwà bàbá wa ní muhiddin àwa náà wà ń jókòó kọ́dà àwọn zumura ń bẹ ń jókòó yìí àwọn shamsu wọn ni wọn ń bẹ ń jókòó yìí ta ẹ wolodugu ẹ na ah, kọ́dà wọn làwọn darul ulum wọn bẹ ń jókòó yìí kò sí ní tó lè kó gbogbo wa yìí pọ̀ bàbá ní tanra wa àfi difa'an an hawzatil islam torí náà ẹ dákun ẹ mẹ́jẹ̀ á sí ọ̀rọ̀ gbọ́ o ọ̀rọ̀ màlélẹ́ yìí o kò sí àyà àyà ni kò sádìífì àhàdìífù ni eléyìí wọn sínú wọn búyàn àbí àwọn kan ní àwọn kan takọ ẹnìkan kálà bọ́bá rí bẹ́ẹ̀ ní ráwọn bàbá yìí bẹ́ẹ̀ ìṣẹ́jú díẹ̀ tí wọ́n fẹ́ mi gẹ́gẹ́ bí ètò àwọn àlùfáà tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ fún wa ti sọ gbogbo ntẹ́yìn olóhùn ọ̀sọ̀ ọlọ́run kó jẹ́ wúlò fún wa ẹnu tàlíkù díẹ̀ tí mi ó ṣe màá kàn rárá fi gún àwọn gun kọ̀ọ̀kan nínú táwọn èèyàn wá ń sọ fún mi pé àfikẹ́ ẹ̀yẹn jú àárín yìí o ń da nǹkan rú o torí ẹni tó sọ̀rọ̀ náà ò pọ̀rọ̀ ọgbọ́n èrí làwọn sọ o kọ́dà wọn júwe nu tíra kọ́dà wọn sọ àáfàá tó wí ẹnu bẹ̀yẹn nìkan mo rò kó nídìí ká clarify ibi tí màá ti bẹ̀rẹ̀ níbi tí ọmọ ìyá mi Dr. Abdulwahab wafakahullah ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé àwọn kan wá ń bí mi bí kọ́dà ẹnìkan sáré fún mi báyìí rò pé kí n bá wọn kọ́ ọkọ ẹni tó ṣe mú dídùn torọ́ làwọn gbọ́ rí pé reverend father ló ṣe múngídù naam fáǹfààní gbogbo wa mo ti kọ́ fáwọn ẹni ó ṣe múngídù ní 1908 òun ni al louis ma'aluf al-yasu'iyu ọmọ lebanon ni reverend father ni wọ́n ń pè ní al lédè larubawa father louis ẹ̀ ṣeun father louis ló ṣe é almunjid kama sọ̀rọ̀ lọ púpọ̀ Dr. abdulwabi ti fún wa la bàbá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákun sọ yẹ fada louis these are the fundamental sọ yẹ ká yẹjú nígbè kpọ́rọ̀ mọ̀ni ẹ kéje ẹ dákun àwọn àlùfáà ti ké àyà fún wa púpọ̀ wọ́n kàdífì fún wa tọ́pọ̀ ọlọ́nkójú wúlò fún wa kọ́ bá wa sàlékún mọ̀ fáwọn àfáwọn yìí àti gbogbo wa náà. lákàyè wa lèmi fẹ́ pèsè àkíyèsí kan àwọn ti sọ ayé àwọn ti sọ àdéhìí tó pọ̀ gbogbo àwa tá a jókòó yìí àtàwọn tó tún já àfa àti wa àtàwọn tí wọ́n ń sọrú ọ̀rọ̀ tá à ń dìskọ́sì láàárọ̀ yìí èmi ò rí ẹnìkan nu wa kí wọ́n ó ké sí wa lóde wáàsí kọ́ wa kó sínú kẹ̀m̀bẹ̀ àbí kọ́ wẹ̀sí kí kọ́ fàbẹ̀tì ajá lè àsìmọ̀pásá yorùbá nù. ohun tí gbogbo wọ́n wọ̀ bàbá fẹ́ wọn pọ́n wa lékè á ah, dálíkà adínà bàbá wà lè kí n bá jàlíbàbà ìmáàmù maka àti madina àwọ̀ ti sheikhul azhar àbí ká wọ tààfà magribi nílẹ̀ morocco lọ́hùn àwa náà mọ̀ pé ń tọ́ pọ́n wa lẹ́nu àwọn ìyàwó wa. àwọn obìnrin mùsùlùmí wá ní bẹ́yìn tí ń wọrú tí ara aramu maka ń wọ̀ ni àwọn náà fẹ́ wọ̀ yìí tí yàwó ìmọ́mù mẹ́ka ń wọ̀ àwa ní ọ̀sán náà àwa ní gbà náà àwọn àṣàlárúbáwá nù ṣe mọ̀ pọ́ yẹ káwọn ẹ̀yà yìí kí wọ́n challenge wa ká ọlọ́run èyí tẹ̀yìn ń wọ̀ ni àṣà ni ó yẹ wa náà bá wa ká pàkíyèsí ara káti ẹ̀kọ́ yọ̀rọ̀ náà sùkò ń bẹ́ ẹja ẹja pè láka ìwà àwọn èèyàn ń rí àwọn ní lórí CNN bẹ́ẹ̀ bá ra sọ tí wọ́n ń wọ kí lónìí orí CNN orí BBC bóbìnrin yìí ti ṣeun lónìí lòun náà fẹ́ máa ṣe wọ́n kiri títì kí bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń wo àwọn èèyàn nínú alḥaramul makki walḥaramul nabawiyu sharif àwọn èèyàn ń wo àwọn obìnrin àwọn ìyàwó mọ́mú haram ìyàwó àfáàgbà ní maka medina wọ́n wá ní ẹ̀dàkùn bẹ́yìn tí ń kọ́sẹ̀ àwọn mọ́mú ni àwa náà fẹ́ kọ́sẹ̀ àwọn ìyàwó àwọn mọ́mú àwa ló kù tí wọ́n gbà wàláì dẹ́yìn àwọn ìyá yìí tí wọ́n bá rojọ́ wa fọ́lọ́n yọ dáhùn o anabi ni ittaqi da'watal madlum ẹ bẹ̀rù àdúrà tẹni bá ṣe o èpè tó bá ṣe ní jẹ́ torí pé níbi tí àwọn alfa ọ̀sọ̀ alfa àtọ́ sọ̀rọ̀ bí wọn sọ̀rọ̀ dé àwọn òǹfẹ́ ẹnu ti ń gbé débẹ̀ ń lu àyè ẹnìkan sọ fún mi ọtọ ra títí lè pé àwọn ti rá àwọn àdúgbò kan bẹ́lẹ̀ ha bá ń rìn lọ nísìnyí wọ́n fi ń ṣe ẹ̀yẹ ni bó ní jáàbù bá ń kọjá lọ nísìnyí wọ́n wà á láòdù ẹ̀ wá sí ni pé máa gbọ́ àwọn náà nu tẹ́ ẹ bá délé ẹni ọba ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ àwòsàn lọ́hùn. naa ó bòyìn sí kọ́dà common sense sọ pé bòyìn sí ìyàwó tiẹ̀ lẹ́ni ọ̀wọ̀ ni ẹni ọba ń fi oní ẹ̀ha ṣe yẹ̀yẹ́ ládùúgbò tiẹ̀ abọ́mọtọ́ wọ hijabu tó ló kubi tí ó gbà bọ́ba délé kọ́ra torí pé wọ́n kó kí báyìí kọ́ra lọ́hùn pé wọ́n ní ayọ̀ dẹ́yìn. àwọn wá ní dálíkà adínà ayò rọ́fúnà fáyù dẹ́yìnà ọlọ́run níbẹ̀ bá wù ọbẹ̀ tí wọ́n ní ní oníjẹ wọn sọ̀sọ̀kúsọ sí yín ayé alukura nìyí àwọn wá níbẹ̀ bá wù ọbẹ̀ tí wọ́n ní gan láwa sọ̀sọ̀kúsọ sí yín wàláì bẹ́ẹ̀ bá rojọ́ báyìí fọlọ́run yọ̀ dá lóhùn ittaqi da'watal mazlum anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi ẹ dákun làákàyè àwọn àlùfáà ti sọ̀rọ̀ wọ́n ti ka nẹ́ẹ̀sì fún wa àmọ́ ẹjẹ́ káwa náà kọ́dà bẹ́yìn ọba kéwu èyí tí mo wí ẹja gbé sínú làákàyè wa kí ló dé táwọn èèyàn lè rí ẹni tí ń bẹ lórí CNN tí wọ́n kọ́pì rẹ̀ tí ò sí problem ẹ lò ní freedom èèyàn wá rí bí ìyàwó ìmáàmù ilé ọlọ́run ti ń wẹ̀wù ó rí bí ìmáàmù ilé ọlọ́run ti ń bojú ìyàwó rẹ̀ àwa ló tí ó gbà àwa lásà Lárúbáwá nìyí o àmọ́ mo lẹ́yìn ìyá yìí náà máa challenge wa àwọn dr kakuri nìkan làwọn bá wa gbádá tán báyìí wọ́n tún wá wọrú irú àbáyá tí mọ́lábùnmí ni wọ̀ ni wọ́n tún wá wọlé ṣé àṣà ẹ́ àbí ti Sheikh Abdulhayi wọ̀ ọ́n ẹ̀rí pé ròyìn táwọn ìmáàmù sùdẹ́sì máa wọ̀ gan nù ẹ dákun ẹ mẹ́jà sábòsí o ọlọ́run lòun ò ní bẹ pẹ̀lú alábòsí o. Ah, mi ma ye ìgbà tó kù but point alakọ̀kọ́ nìyẹn point ẹlẹ́ẹ̀kejì nínú tí mo ní ó nídìí kankan ṣàlàyé ni wọ́n ń búyàn wọ́n ń ta kẹ́nìkan kò sí ti ń jẹ bẹ́ẹ̀ torí pa àjókòó báyìí kíró ọ̀rọ̀ báyìí ó tó wáyé èyí ń gan tó lẹ́rìí pé alẹ́ nìkan kan nú láti takọ ẹnìkan kàlà àmọ́ ń kọ́ṣe anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kọ́dà bẹ́ẹ̀ yẹn bá bu wa lè fi rẹ́ra bẹ́ẹ̀ yẹn bá bu wa alẹ́ ṣe kínni àmọ́ bẹ́ẹ̀ yẹn bá wá ní eléyìí ò sínú ẹ̀sìn tá a sì mọ̀ pé táwọn bàbá kọ́ wa pé ńbẹ́ńbẹ́ bá a bá sọ ọlọ́run òbí wa o. nínú tí àwọn èèyàn ní ó lè máa da nǹkan rú bẹ́ẹ̀ bá yanjú ẹ o wọ́n ní wọ́n ní ìmáàmù máàlìkì ní kóbìnrin ó bójú màkúrúhù ni mo ní kàlà thumma kàlà thumma kàlà kò rí bẹ́ẹ̀ àlàyé sì ní tí ò fi rí bẹ́ẹ̀ àmọ́ kí n tó lọ bí àlàyé yẹn gẹ́gẹ́ bí principle ti dr abdulwahab doctorate nù alfikri maliki lẹ́rìí tó sọ̀rọ̀ is an authority ẹ̀ ń tó sọ̀rọ̀ tán lórí fíkì maliki gan bóyá àwọn gan la bá tiẹ̀ ké sí ọ̀rọ̀ maliki ló délẹ̀ yìí náà but ẹ dákun káfi gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn clearly kì í sọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ ọmọ ni ó sì dùn mọ́ mi pé kọ́dà àwọn láwọn náà ọ̀rọ̀ ọmọ náà ni ẹni ọba sì ní nǹkan kan nù mọ́ bọ́ bá pa mọ́ ọlọ́run òbí. ohun tí ń bẹ nù bá a bá fẹ́ sọ̀rọ̀ ìmáàmù Málìkì wí kakọ́ clear kankan. farkun bayna qala Malikun wa qala al-Malikiyya nínú àkọ́kọ́ tí wọ́n kọ́ máa tírè ní wa fún kùlé àṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn bá kóòtù ọ̀rọ̀ kan tó ní wàkọ́lá abu hanifa abu hanifa amul madhhab al-hanafi abu hanifa lọ sọ àbáwọn tó dé lẹ́yìn abu hanifa àbáwọn ọmọ kí àwọn ọmọ kéwù tó kọ́ àwọn tó wá láì mọye ọgọ́rùn-ún ọdún ẹ̀jẹ̀ fún wa lápèjúwe tí ó fi yé wa kẹ́nìkan ó ṣe tíra àkọ́kọ́ nǹkan nísìnyí ọwọ́ alọ́mọ nàìjíríà lòun ọwọ́ akọ àwọn nǹkan kan síbẹ̀ ọwọ́ agbedeta ọwọ́ aninti gbogbo ara nàìjíríà wí nìyí ẹ dákun sí àtakọ àbá ní takọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí kéèyàn ọmọ kí mọ́mù máàlìkì wí báyìí tó ṣe pé kọ́dà kìí ṣe gbogbo máàlìkì yà ló wí àwọn péréṣe báyìí nù máàlìkì yà wọ́n wí. bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa sọ̀rọ̀ pé àlìmáàlìkì yà wí nǹkan kan àti kí ó kílẹ̀ pé mọ́mù máàlìkì ọ̀sán tọ́jọ́ bẹ́ẹ̀ rárá rárá torí bí yẹn bá fẹ́ wo bo ni Imam Maliki ti sọ̀rọ̀ ọláyé ẹ lọ wo Muwatta Imam Maliki èyí tó fọwọ́ rẹ̀ kọ́ bí ọba sí yìí mọ ẹ lọ wo yìí tẹ́ ọmọ kéwu rẹ̀ gbà lẹ́nu rẹ̀ táǹpẹ̀ ní Mudawwanatu Suhnun an Abdurrahman ibn al-Qasim an Malik ibn Anas rahimahumullah kò ṣẹlẹ̀ yìí náà ń bẹ kọ́dẹ̀ sì ní rí wọn pé ń bẹ but mo fẹ́ sàmì kíní kan bíi ká fi mọ ibi tí a ti ní pírọ́blẹ́mù láwùjọ wa yìí. nínú àwọn tíra tá a bá ń pè alkutubul mu'tamadatu fil madhhabil maliki ara ẹ̀kọ́ mi tí wọ́n kọ́ wa nìyẹn pé kọ́dà bẹ́ẹ̀ bá sọ pé àwọn maliki ya wí nǹkan kan náà Dr. Abdulwahab bẹ́yàn bá ní àwọn maliki ya wí nǹkan báyìí wọ́n á níbo ló ti rí ọ nínú bidayatul mujtahid wọ́n ó bu ẹ̀rìn yà bidayatul mujtahid wa nihayatul muqtasib libni rushdin alhafid afa ńláńlá de ibn rushdi o àmọ́ kò sínú alkutubul mu'tamada fil madhhab almaliki bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ̀rọ̀ kutubul mu'tamada fil madhhab almaliki yóò wà Muwatta daraja wulanu first class àwọn tó tẹ̀lé ni wọ́n ń pè al-ummahatul arba al-ummahatu. àwọn ẹ̀yà tíra mẹ́rin nínú mọ́dàbí màlìkí àkọ́kọ́ nu wọn mọ̀dá kọlẹ̀ kan ni mudawwanatu Suhnun alwadihatu li Abdilmalik ibn Habib almustakhrajatu al-Utbiyya li Muhammad al-Utbi kótó wá kan al-Mawaziyya libn al-Mawaz àwọn al-ummahatu kinu. al-arba kọ́dà ọ̀rọ̀ yóò sínú mahatul arba inú mú àtánìkan kí o ti sí nínú madhabi maliki gẹ́gẹ́ bí gbogbo madhabi ti rí hanafi náà ní mọ̀támẹ́dà àti ẹ̀ka mẹ́gbàsíkò ara wa bí ẹ bá fẹ́ sọ̀rọ̀ pé hanafi yà wí wọ́n bí pé sí kútùbù zahiri rìwáyà ló ti rí ni àbínú almutunu arba ló ti rí mukhtasar al-Qudduri báwọn sheikh abdulrahman bá ń gbé bá pa gbé alkitabu nù náhù tíra síbàwé inú bẹ́ẹ̀ bá ní alkitabu filfiqi ilhanafi ay muktasaru kuduri rahimahullah bí ọba sí muktasaru kuduri wọ́n béèrè pé ṣé ń bẹ́ nù alwiqayatu li burhani sharia bí ọba sí ń bẹ̀ wọ́n béèrè pé ṣé ń bẹ́ nù kanzi dakaik ẹ kápára sọ ẹ̀dàkùn wọ́n ní ká padà sọ́dọ̀ àmàlìkí a ti ń tó bọ̀ o ọ̀rọ̀ mòdú àjáde kò nu mòdú a ní pé máàmù máàlìkí ní màkúrò ní kéyìn ó bojú kò sínú ọ̀rọ̀ máàmù máàlìkí àtúnwáwánu alkutubul mu'tamadatu fil madhhabil maliki al ummahatul arba kò sí mbẹ́. àwọn Málìkì ní àwọn tíra kan tí wọ́n ń pè ní alkutubul mu'tamada indal mutaakhirin alkutubul mu'tamadatu inda almutaakhirin wa awwaluha mukhtasaru khalil lil khalil ibn ishaq rahimahullahu ta'ala imaamu Málìkì second century jira ni imaamu Málìkì gbáyé ọwá ọgọ́rùn kan lọ lẹ́yìn tí mọ́mù Málíkì ò sí mọ́ ọgọ́rùn kejì ọgọ́rùn kẹta ọwá di ọgọ́rùn kẹjọ ọgọ́rùn kẹ ló mọ̀ pé òun náà lílo ibn Ishaq gbé ayé àwọn kan ló kú ní seven sixty seven àwọn kan ló kú ní seven sixty nine kò jọrọ méjì yẹn lọ. Mukhtasar Khalil Khalil bin Has Ishaq ni wọ́n sọ kọ́dà Khalil bin Ishaq ò o ẹ máa wo bí ti dé o khalil ibn saki wa ń sọ èèyàn lọ wò muktasar khalil jọra tó gbajúmọ̀ ni ńgbà tó dé báàbù sọláàt ọ̀rọ̀ ọ̀run ọwọ́ asọ́ba ti wí sallallahu alayhi wa sallam ipe ara ń tóbìnrin ò nílò tí ń bá ń kírun ó ní kíni wàǹtíkọ́ bùmùrà àti ń khalil ibn isaaki wí jù bẹ́ẹ̀ lọ pé nínú tí obìnrin ò ní máa lò lórí irun bẹ́ẹ̀ ti gbọ́ta àfa àsọlẹ̀ kan ni oníkóbìnrin òfin ọlọ́run kò ní bojú tó bá wà lórí irun nìkan èyí tí Khalil bin Ishaq wí ní ọwọ́ àdọ́wọ́ àwọn gbàràn mi dẹlẹ́rù àwọn ṣùrà àwọn tí máa wá ṣe ṣáríwò pé ntàfàfẹ́ wí ní ntàfàfẹ́ <laughs> wí ní ọ̀rọ̀ tó lé àkọọ́lẹ̀ ní kọ́dọ̀ wà ń bí ẹni ọba fẹ́ rí i ọwọ́ adórí àwọn náà àwọn ṣòro kọ́dà kìí sí gbogbo àwọn tó ṣe ṣáàrù Muqtazal Khalili lówí tá ń wí lówí tí wọ́n ní ìmáàmù Maliki wí. alimami Ahmadu Dardir tó ṣe tíra tá ń pè ní asharhul kabir òun lọ wá ní kọ́dà mọ́ kọ́ kalẹ̀ síbi gbogbo ẹni ọba mọ́ kéwò ti gbọ́ ti ń bá kà nígbà tí Khalil bin Ishaq ní wa ti kọ́ bú imra'atin bá dìṣà nẹ́bìtì wí <laughs> àwọn sáríhù wa ní fannikọ́bù makuruhu mutlakọ̀ wàl'áwùlá istidrak wàl'áwùlá tààkìrùhù àǹkọ́wùlìhì kò yẹ kí khalilu ọsọrú ọsọrú bó ti sọ ni wàl'áwùlá tààkìrùhù àìkọ́mọ́kọ̀ yádà rẹ̀ bí sọ́láàtì ahmed dardiri lọ́sọ àdàsókínà tún wá kọ́pì nù háṣíyà rẹ̀ tó ṣe aláṣàrí kabir àwọn dasuki lẹ́yìn one thousand years anabi ò sí láyé ma wọ́n tó bí wọn o yes bí one thousand two hundred and thirty ni dasuki kú lẹ́yìn hijira eléyìí ni a fẹ́ clear kó yé káti wá pé Khalil bun Isaac wí tí ó sì wí káti ẹ̀ wá pé dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ wí káti ẹ̀ wá pẹ́ lómi wí kí ni ìmáàmù Màlìkí yà wí ìmáàmù malikiya ìmáàmù náà malik bin anas ó dúró ń bi sàárì anabi sallallahu alaihi wasallam báyìí ìwọ̀n sọ pé kullun yu'khadhu minhu wa yuraddu illa sahiba hadha al-qabr àti málìkì ti mọ̀ pé àwọn kan padà máa wí tó wọn ò wí imam málìkì ní gbogbo èèyàn láyé lòún pè kódò òun málìkì náà kó sínú ẹ̀ ntọ́ bá wí tọ́ da ẹgbàá èyí tó bá wí tó forí sọ alukurani tẹ̀rí tí wọ́n ń ké látàárọ̀ ni tó forí sọ hadithi àìmọye táwọn afá ti ń ké Imam Maliki ni ẹ dá ọ̀rọ̀ náà padà fún kọjẹ́ tiẹ̀ ẹnìkan tí ọ̀ sásàyàn ń nọ̀rọ̀ ẹ̀ Imam Maliki lẹ́ni tí ń bẹ́ nù sàárè yìí ọ̀la nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ dákun eléyìí ni pọ́ìntì tí pọ́ìntì kejì pọ́ìntì ẹlẹ́kẹta bóyá tó bá kù bí ìṣẹ́jú kan àbí méjì okay nínú táwọn èèyàn ní bàbá ṣàlàyé ẹ̀ kọ́mọ̀dé pé àkànwá àkànyìn gbàdo sẹ́yìn gbá ọ̀rọ̀ ọmọ ni ọmọ kéwùsì làwa èmi máa sọ everywhere èmi ò pera mi láàfáàrí o àwọn bàbá àtọkọ mi kéwù lọ́wọ́ àjòkó yìí àtàwọn sheikh wa abdullahi jibril imam sahban hafidhahullah wa ra'a astaghfirullah alazim wọ́n ní nínú tó wáyé ni pé kódà sheikh al-azhar kọ́dọ̀ ọba ọmọ kan kíláàsì ó ní kó sí ojú rẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ní but ẹ dákun kí n tiẹ̀ tó lọ bí ìṣẹ̀lẹ̀ ni ẹ̀yin sọ website tó ń kálukú ó ti rí but kí n tó lọ bẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ nílùú Ìlọrin wa ń bí ọdún mẹ́wàá sẹ́yìn bóyá kí n fi ṣẹ̀rí. zamilu alfa Dr. Khalil Gbodofo àwọn fi késẹ́ẹ̀tì kan ránṣẹ́ sí mi ìgbà yẹn ni baba bumbaasi kú rahimahulahu ta'ala sheikh khalil jazakallahu khayra wọn ní bọ́fẹ́ bó ipa àmọ́ pa àwọn baba ń gbìn kankan táwọn ọgbà àmọ́ àwọn gbà pé ní ọlọ́run baba bumbaasi wàláì wọ́n wá ọ̀gánáìsì fọ́rọ̀mù pé ẹ wá sọ ìgbésí ayé baba bumbaasi àwọn tí mo rántí tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń jọ́nà dr badmus wà ń bẹ́ẹ̀ dr abubakar ali agan wà ń bẹ́ẹ̀ ah, akhi wa sadiqi dr abdulkadir sọlá gbẹrú wà ń bẹ́ẹ̀ ibi tí mò ń lọ ni pé ẹnìkan wá ń sọ̀rọ̀ ńjọ́ yẹn wá ń kọ̀m̀pìà láàrin àfa aziari àtàfà maka àti madina ọlọ́run ṣe alfa wa ustaz wa jami abdulsalam àwọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàláyé ni tí ò kéwù saudi rárá tí ò kéwù saudi tí wọn mọ̀ pé ara àwọn ọmọ jami asilami àlélẹ́ yìí òun lọ́wọ́ á dìde ó ní ah, ẹ̀dá kan o dókítà lẹ́ni náà mo fọkọ̀ bó láti rí i ó ní bàbá ń sọ̀rọ̀ lóga òun sífìlà fún àwọn afáàsíà rẹ̀ kódò òun gbèdì fún wọn alàlẹ́ àyíní wàràs kọ́dà wa náà gbé fún wọn ọlọ́mẹ dákun a bá ń sọ̀rọ̀ sẹ̀ríà àà òun ò lè fara mọ́ kéèyàn máa fàáfà ziari kọ́ máa fi takọ̀ àfa Mẹ́kà àti Mẹ́dínà wàláhi làzim kẹsẹ̀ tìyẹn bẹ́ẹ̀ afa khalil lo organize lecture yẹn jọ náà jazakallahu khairan dr khalil gbodofo ọ̀rẹ́ mi ni. ibi tí mo fẹ́ lọ ni pé ẹ̀kọ́ lẹ́ni yìí kọ́ wa yìí naam ẹ̀kọ́ lẹ́ni yìí kọ́ wa yìí ẹni tí mo wí yìí àbí kí n dákọ nígbà tí èsà burú <laughs> àmọ́ ńlọrin bíi náà nínú àwọn dókítà wa ńlọrin wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ni àtakò gbogbo àwọn àfa yìí là àfa wa mọ̀ ń sọ fẹ́ nìkan mo ní bóyá lẹ́lòmíì mọ̀ pé sẹ́kù azari yìí wọ́n ṣiṣẹ́ ń jámẹ́ àdémìdíkéwúrí wọ́n kọ́ọ̀yàn ní jámẹ́ islamiyà ní fadilatu sheikh muhammad sayyid Tantawi kì í ṣe pé abẹ́ nìkan wà á kó wa lu àfa azari abada ibi ọ̀rọ̀ tí mo fẹ́ wá lọ ẹ mo ti mẹ́rin wá tí mo fẹ́ torí ẹ̀ sọ òun ni pé àkọ́kọ́ ká lo làákà ìtọ́lọ̀ kan wa kọ́dà bẹ́yẹn ọba ní ibo lọ́ọ́ Ah, ah. bẹ́yàn bá bá láàfà maka ṣe nkankan afa àzí àrí ṣe nkankan ọyẹ ah, ká wòye ṣe ìta tẹ̀lé lillahi wa lirrasul àgbélẹ́yìn ẹnìkankan ẹni tí mo lọ sọ̀rọ̀ yìí ń jọ náà kí ó ṣe ná àwọn tẹ́ mọ̀ pé báwọn Saudi náà ló tírẹ̀ yẹn wọ́n ní má dàá ń tọ̀ wọn. ẹni tí mo fẹ́ lọ ni pé nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ní azia rí tẹ́ ẹ bá mọ position tí Sheikhul Azhar face kọ́dà nínú Cairo gangan ó débi pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní October 2009 into ọdún kan lọ́kọ́ yẹn kódà mi fẹ́ máa sọ̀rọ̀ yìí tí ì báyìí pé káfíyanjú ọ̀rọ̀ torí Sheikh Muhammad Said tọ̀ntọ́ wí níbi oṣù mẹ́fà sígbà yẹn ni wọ́n ṣaláìsí rahimahullahu ta'ala. nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ níbi tó lédè ní Cairo ńjọ́ náà àwọn members parliament bíi senate ti wá ń bì í àwọn yìí pé kò sí ń tọ́kan ọ̀rọ̀ ẹ̀sìn bí ọ̀rọ̀ òṣèlú kódò kọ wọn ní ẹni tá ń pè ní Hamdi Hussein wa Ibrahim Abu Auf members parliament Egypt ni wọn wọn wá kọ official letter sí prime minister gbogbo Egypt ẹ pé kí ni wọ́n wí wọ́n ló tó àsìkò láti rọ Sheikhul Azhar lóye wàláhì làbín ń bẹ lákọọ́lẹ̀ tí gbogbo òwe ìròyìn gbé wọ́n ní nítorí pé kọ́là kí n kà á kọ́ mọ́dàbí bàtà kan ń kọ́ọ̀là àwọn méjèèjì ní fi kulli marratin yatahaddathu fiha yatasabbabu fi ihanati al-mu'assasati ad-diniyati allati yantami ntí wọ́n kọ sí prime minister Egypt nìyẹn ipe a gbogbo ìgbà tí bàbá yìí bá sọ̀rọ̀ kódà yín ta àbùkù sí Al-Azhar tí wọ́n represent náà àwọn ará Cairo lọ sọ o in fact kódà on record bàbá sẹ́yìn tọ̀ntọ́wí náà padà wà forced láti wá organize press conference pé ìwé bá wọn o gbogbo ẹ̀ ń bẹ lápọ̀ọ́lẹ̀ ẹ̀ ipe a báwọn kò lè tó báwọn àmọ́ tí mo fẹ́ lò ń bì yìí òun ni pé ó lè ṣẹlẹ̀ lẹ́niwì ẹ̀ náà but gẹ́gẹ́ bí tí mo wí lẹ́ẹ̀kan pé àdánwò tí ẹ̀kọ́ wọn ni ká sọ website ẹni ọba fẹ́ lọ wò um, www.muslim.net muslim.net ọdún èdè lárúbáwá ni wọ́n lè wẹ́ntọ́ gbọ́ lárúbáwá kọ́ bá yín uh, túmẹ̀ ohun tí mo fẹ́ fàyọ ń bì ni pé gẹ́gẹ́ bí mo ti wí àásì ń bì láti takò yàn ọ̀rọ̀ ọmọ ni gẹ́gẹ́ bọ́lọ̀ ń bá ti fi yé àwa náà ma. sheikh eh, muhammad sayyid tontowi aleyhi rahmatulah ọlọ́nkọ́ba wa kẹ́ wọn wàláyé ọba mi ń nojẹ́ láti pé mò ń sọ̀rọ̀ wọn lónìí torí pé wọ́n ti dòkú ọ̀run kò sì dáa ká máa sọ̀rọ̀ ẹni tó ti kú láì dáa àmọ́ ntí ọba mọ́rọ̀ yanjú ìpèsè kò lásìárì gan wí báyìí àwọn àlùfáà nígboro Cairo bẹ́ẹ̀ yẹn bá ń wá àfa sunna yóò rí nígboro Cairo Abu Ishaq al-Huwaini ní bẹ́ẹ̀ Cairo Sheikh Hamad al-Fakki àwọn ti kú àwọn míì tó ń dá pẹ̀lú míì jẹ́ mi ọ̀mọ́ yàn yàn bí Sheikh Tontowi wí bá wuyì ń ọgọ́rọ̀ àwọn míì wí mi nílùú Cairo náà kọ́dà àwọn tí wọ́n yé sáfà lọ parliament ipe ó tó gẹ́ ẹ̀rọ bàbá yìí lóye ní tìtorí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ ó nídìí ṣé tọ̀ntọ́ yọ ọlọ́run bá kọ́ bá wa forí jìn wọ́n gbogbo wa ọ̀sẹ́ ni ó pé wọ́n ti sọ ọ̀rọ̀ kan rí lẹ́yìn náà kọ́dà tó lejele lọ tí gbogbo ayé dìde against wọn nípa ọ̀rọ̀ rìbá tíyẹn bá lọ wo alimujalladu sadis nínú buhuthu majima olùfẹ́kẹ́ islami tí gbogbo àfa ayé máa pàdé ń bẹ̀ pé a sọ̀rọ̀ sẹ̀ríà bàbá tọ̀ntọ́ wí kan wá ń gbà náà nípa ọ̀rọ̀ rìbá kọ́dà tí gbogbo wa gbà pé minal qat'iyat minal qat'iyat ẹ lọ wò ń bẹ gbogbo àfa ayé pátá ló against baba jọna kọ́dà dọ́kítọ́rù wahba zuhaili mo wò ó mo rí i pé wọ́n bẹ mítìn jọna nù àwọn tí wọ́n ní abba irú fatiwa wò lélẹ́yìí òun lọ fà táwọn odò àwọn parliamentarians yẹn ṣe ní otógẹ àmọ́ o ntọ́ wa jọ mí lójú ń bẹ̀ tí mo fi lọ́lọ́run ó ṣe àmójúkò fún baba tọ̀ntọ̀ wí. àwọn yẹn wá pé àkíyèsí wa pé ohun tí baba ń sọ lẹ́nu ni ẹ lọ wo ntọ́ kọ nínú tẹfsiru rẹ̀ tí wọ́n ké ní azẹ́ àrídò ní àwọn yẹn wá dìde bẹ́ẹ̀ wọ́n pè ní atẹfsiru alwasit atẹfsir fifteen volumes ní tẹfsiru náà àfa ní ṣe tọ̀ntọ̀ àmọ́ kò sí máa súnmù bí dr akorede ti wílẹ̀ kan kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe àwọn gbọ́dọ̀ máa wá tẹ̀lé wọn lórí bí wọ́n bá ti ṣàṣìṣe ká tún máa wá fi sọ fáwọn èèyàn láti fi rinlẹ̀ pé èyí ò ní ká ẹ máa tẹ̀lé ibi tí nǹkan wà nìyẹn o. nínú ohun tí bàbá tọ̀ǹtọ̀ wí fọwọ́ ara wọn kọ kí n mú nípa ọ̀rọ̀ jẹ̀lbáàbù lásán bẹ́ẹ̀yàn bá sì fẹ́ ta kádà kọ́lọ̀ ra tafsiru uh, alwasid ẹ̀ ọ̀ bá sì ní àyà insha Allah àwọn dr kakuri ọ̀yà èmi èmi hawọ́ díẹ̀ ńgbà tíra <laughs> ẹ mẹjìnnú <laughs> ah, sheikhuna sheikh muhammad sayyid tontowi léyìí táwọn gan fọwọ́ ara wọn kọ́ nínú atafsir alwasit ńgbà wọn sọ̀rọ̀ alhamdulillah nasan ni mo fẹ́ ka ìbí ọtí winu kéèyàn ọlọ́wọ́ ń bẹ́ẹ̀ sheikh tontowi ni wàlìjàlábíb ntí ń jẹ́ jàlibábà nínú tafsiru aya tọ́lọ̀n ti ní yudinina alayhinna tààfà ń fòun dúndùn ké fún alẹ́ kan ni nínú suratul ahzab aya 59 bàbá ní aljalabibu jamu jilbab ní ti ń jẹ́ jalabibu òun ni plural jalibaba wa huwa thawbun yasturu jami'al badan. تلبسه المرأة فوق ثيابها قاله محمد الشيخ المرحوم إن شاء الله محمد سيد طنطاوي wọ́n ní ti ń jẹ́ jàlìbáàbà àti bàbá tọ̀ntọ̀ nínú èyí tí wọ́n fọwọ́ ara wọn kọ kalẹ̀ wọ́n ní wàhúwà sáóbùn asọ́ni jàlìbáàbù wàhúwà sáóbùn asọ́ni yẹ́sùtúrù jẹ̀mí albádani tí máa bo gbogbo ara talbasuhul mar'a obìnrin mùsùlùmí ọmọ wọ́ fọ́ọ̀kọ̀ fìyà bíhà lókè aṣọ tó bá wọ̀ tẹ́sálẹ̀ hadha huwa ah, ọlọ́run ọba kọ́ dákun kọ́ bá wa kẹ́ ah, sheikh abdulmumin ó fún mi ń ṣẹ́jú kan mo fẹ́ pọ́ìntì sí nǹkan kan ṣe wá rí ibi tí wàhálà tún wà Dr. Abdulrahman mo gbọ́ nǹkan kan mo sì fẹ́ kódà mo fẹ́ ṣe tẹ́bírí à Sheikh Habibu ń pa ẹ̀ torí pé mo láǹfààní àti gbọ́ díẹ̀ nu kẹsẹ̀ tì àwọn alfa ẹ̀ rí kódà bínú bí kọ́sáfà àti olè ṣe mistake but àwọn alfa àmọ́ bọ́ọ̀bù tó ara wọn àmọ́ àwọn kan ń bẹ àwọn ni ẹ jẹ́ ká kíyèsí láwùjọ yìí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ yìí nu kẹsẹ̀ tì díẹ̀ tí mo gbọ́ Sheikh Habibu dákọ̀ Sheikh Albani wa ma adrakum mal albani hafidhul umma muhaddithul asr almashhudu lahu bisalahi wa taqwa sheikh abibu ọ tanu baba balibani ẹnìkan sálẹ bíi bótó bíi nǹkan wa ń gbé bàbá ń wára nígbà tí ń gbowó oṣù ní saudi oní ti ń sọ kódà sheikh abibu mo fẹ́ ṣe tẹ́bíríà sheikh abibu bẹ́ẹ̀ ni wàláì mo gbọ́ sheikh abib wa ń sọ pé aa ah, ah, ń ah, gbọ́ wí yìí ni ó ní tó fi wí torí bá a bá dá sọ fún wèrè àṣẹ bákan sẹ́rírò àwọn eléyìí làwọn ẹni tí wọ́n ń sọ pé khalilu isaac ntọ́ yẹ wí kọ́ yìí ntọ́ yẹ kó wí ni àwọn ni ẹja mú àwọn tí wọn ò kéwú débi kan tí wọ́n fẹ́ máa dàlúrú tí wọ́n fẹ́ máa forí àwọn àlùfáà sọ̀ra wọn bọ́yá lẹ́ni yìí mọ̀ pé iye ọdún tí bàbá Albani fi gbowó oṣù ní Saudi kò tó yìí tí bàbá tọ̀ntọ́ wí fi gbowó sùn Saudi náà ntọ́lẹ̀rì ni yunifásitì tó train wa làwọn méjèèjì ti kọ́ yàn ibẹ̀ wọ́n ti train gbogbo àwọn àgbàlagbà dáhùn wájú yìí náà àwọn Sheikh Ibrahim àwọn Sheikh Ishaq ọdún tí jamiu imaamu ló train àwọn bàbá wa rẹ mọ <laughs> imaamu àwọn bàbá wa rà bàbá Albani ọdún tí wọ́n gbowó sùn Saudi kò tó ń tí bàbá tọ̀ ń tọ́ wí gbowó oṣù Saudi àti pé kí ni Saudi ṣe fún wa ọ̀nà ọ̀ràn Saudi dá wa tá a mójútó ti lé wa eléyìí Saudi tọ̀hún Saudi wàláyé orin Saudi ṣe fún Nàìjíríà gbogbo àwọn bàbá tí mo ń tọ̀ka sí tí wọ́n jókòó yìí Saudi ló sọ wọ́n di ń tẹ̀ rí wọn lónìí tẹ́ bí wọn lọ́rọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ oṣèmọ́lá Abdulmumin Saudi ó tún kó wa wá láti ìlú wa wọ́n máa bọ́ wa wọ́n máa fún wa lówó wọn tún wá lọ kó àwọn àfa wa ní tọ́pọ̀ àti gbogbo àwọn sẹ́kítọ̀ tó wí fi dé Saudi nù pé ẹ máa wá kó àwọn ọmọ mùsùlùmí torí tọ́lọ́hún wọn tún máa wá fún wọn lówó oṣù. Ah, kí ni Saudi ṣe kí ni Saudi gbé wa ẹ já sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn. àtọ̀ <laughs> Allahu Akbar àwọn bàbá ní bóyá ń gbà wọn gbajálàbí láyè ni wàhálà bíi ẹ dákun ní léyìí tí màá fi gbé microphone fẹ́ lómi mo fẹ́ fi ọ̀rọ̀ yìí rinlẹ̀ pé ó gbọ́ ẹni tí ń bá ń tanu kórókòró bàbá bá Albani kọ́ mẹ́ni tí ń jẹ́ Albani ni eléyìí mo máa ń sìn sọ everywhere ẹlòmíì ò ní sẹ́ nítorí tí ọgbà ọmọ Saudi ọlọ́run sí bàbá Albani sọmọ Saudi níjọ́ kan tá à ń sọ̀rọ̀ ní èmi àti Sheikh Abdul Wahab Nageri ó ti fẹ́ tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ní ìsìnkú àwọn ọ̀rẹ́ ti ẹnìkan bínú pé bàbá sì wẹ́ ní Ibn Taymiyyah àti nítorí tọ́jú ọmọ Saudi a mo ní ẹ̀mọ́ jẹ́ yẹn ọba yìí bọ̀ Ibn Taymiyyah sọ ọmọ Saudi mo ní Mali kita táwa ń tẹ̀lé Nàìjíríà gan bàbá fẹ́ pè yàn lọ́mọ Saudi Imam Maliki lọ́mọ Saudi naam <laughs> nípa báyìí ni pé ẹni tí ọ̀ wàlá ni wọn máa fẹnu kẹnu kan bọ́tí inú mi dùn gbà mọ́ gbọ́ kọ́dà tí sheikh habibu náà ti ń pé kẹ́ni ìyẹn ọgbẹ́nu sọ̀hún ń dàrẹ́ bi gbàá onídìíte sọ̀ngbà náà kẹ́ni kéèyàn ọmọ kíw kan máa yanu pé alibani bàbá ń wàrà ńgbà tí ń gbowó sùn sàwọ́dí la hawla wala quwwata ní ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ẹni ọba ní tí ó takò ẹni ọwá wí kò sí ẹni náà tó ṣe khidma tó sáfù sunna nabawi muhammad sallallahu alayhi wa sallam tó ju alibani lọ àtàn pẹ̀lú wọn kọ́dà bá wọn gbà wọn kọ́yàn àwọn bàbá ni wọ́n lè sọ̀tàn wọn. àmọ́ kéèyàn sọ òdodo bil insaf ní sẹ́ńtúrì tá a wà bí ìtọ́sẹ̀sẹ̀ lọ yìí pé ẹnìkan ṣe xidima fún sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam tọkọjá sheikh muhammad nasiruddin albani kò sí. irú yìí ń lámà wá pé bàbá ń wára ó sì wá ṣe mistake náà ní kọ́mọ́tún màálí bá ntẹ́ẹ̀fì mọ̀tí jẹ́ alùsúnà nìyẹn o mo ní baba Albani sọmọ Saudi ẹ̀ pọ́ mọ boni ọmọ Europe ọmọ ìlú èbó baba Albani ẹ lọ wọnú world map wọ́n ń pèlú kan ní Albania ní Eastern Europe ọmọ bẹ́ẹ̀ baba Albani la fi ń pè ní alẹ́ Albani ara Albania baba Albani ọ̀tá wàrà ẹni iná bóyá náà sì mà bẹ́ẹ̀ àmọ́ n tó ti ba ẹlòmíì jẹ́ níbi kásá mà sọ̀sọ́kúsọ sáwọn ẹni ọlọ́run nígbà tí ń gbowó sùn ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí mo ti wí kọ́ra bẹ́ẹ̀ yẹn bá bu àlè faramọ́ amẹ́ni tó sin súnà nẹ́bi tó báyìí bẹ́ẹ̀ yẹn bá tẹnu ba àwọn obìnrin o. هذا أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم ọlọ́wọ́n bá yọ jẹ̀kadì yẹn pẹ́ ó kí gbogbo àwọn ẹlẹgbẹ́ mi náà sẹ́ẹ̀dì nǹkan ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọ̀rọ̀ ti parí ọ̀rọ̀ ti parí o gbogbo àsìkò tí ó yẹ kí á lò aláàtì gun àwọn dókítà wa méjèèjì torí pé yorùbá yẹn lẹ́yìn lẹ́yìn ìsàkọ̀tún lẹ́yìn ìsàkòsì ẹni ìsàkòsà ló kù òótọ́ òótọ́ ti clear ẹnu pé àwọn tá a jẹ ọmọ kéwu ẹgbẹ́ mi tá a kàn ní opportunity àti mú máìkì ẹ̀kọ́ tá a kọ́ láàrin ni pé kéèyàn ọgbà tiranu kó tó máa sọ̀rọ̀ torí pé khatarul kalam ewu tí ń bẹ ń bí ọ̀rọ̀ ọ̀nà méjì yàtì mí nà hìyàtẹ̀ ọ̀nà méjì ni màá gbà wá o khatarul kalam bil batil wa khatarul sukuti anil haqq فالمتكلم بالباطل شيطان نادر والساكت عن الحق شيطان أخرس ẹlẹ́kùn torí ọlọ́run èyí ti ṣẹlẹ̀ ń bẹ̀nu kéèyàn gbọ́ máìkì mú kọ́ máa sọ òótọ́ kọ́ máa sọ ntọ́lọ̀ ń wí tọ́ máa sọ ntà níbi wí ọ̀rọ̀ nu bẹ́ẹ̀ bá wàá rò tó tó dákẹ́ lérí ẹ̀ ṣètọ́ lọ́nà fúdi eléyìí ọ̀dọ́wọ́ wa tọ́wọ́ wa bá tẹ máìkì Saudi èdè ọ̀tọ́ ti wa o ọlọ́run àtànẹ́bì àwọn ẹni ọ̀tọ́rìtì wa àwọn Saudi rẹ̀ sí ọlọ́run lọ́wọ́ táwọn yẹn fẹ́ sọ wọ́n di authority kí wọ́n máa wá aláburú ń bẹ̀ ń Saudi máa la àìnura ojú òrírí etí ọ̀gbọ́n rí ẹlẹ́kùtò rẹ lọ Amẹ́ríkà àti Britain táwọn ẹ̀yà wọn wọ̀kọ̀ tí wọ́n wọ̀kọ̀ kí ni wọ́n ń sẹ́ńtì wọn ẹ̀ tí wọ́n wọ̀kọ̀ kí ni wọ́n ń sẹ́ńtì wọn ẹ̀ tí wọ́n wọ̀ kẹ́kẹ́ níwò ẹ̀ tí wọ́n wọ̀kọ̀ dálẹ̀ tí rí o kí wa ká wá sábúrú òsì ń bẹ̀ wọ́n mọ́ ẹ dákun torí ọlọ́run ìlú yìí rẹ̀ lọ́wọ́ ni ọ̀bẹ kìí sàwọn ní authority port number one nù port ẹlẹ́ẹ̀kejì ni pé bunokun ribawiya báńkì tí wọ́n ti ń gba interest kò sílùú tí ò sí. ẹnu wáyé lérí ẹ pé ń bẹ Saudi àwọn báńkì pọ̀ báńkì náà tó sọ̀hún dín tabalọ̀ yẹ̀ wò eré ẹ̀sìn wọn ta ẹ lérí bákùrọ́jì yìí wọ́n làwọn láwọn àfa tí wọ́n ń sin mùtábà gbogbo nǹkan ti ń lọ ní báńkì yẹn tí wọ́n ti ní tẹ̀lé àti wọ́n ń tẹ̀. ìwọ́n ń bẹ kò sí ẹlẹ́kùn torí yorùbá yẹn tó yorùbá mẹ́kún sun yóò sì ṣe ọlọ́fọ̀ yóò ṣe ọlọ́fọ̀ bákú bá pọ̀ jù wọ́n sọ fún pé kí èèyàn ló ni bí ọba yìí sẹ̀ sùn wọ́n lọ bẹ́tà kí wọ́n wà láàrin kó wá dúró déédéé sábàrú ẹ̀sìn lálẹ́ ń sọ ó sì kàlù kan ẹjẹ́ kíyèsá ni nítorí ọlọ́run kí ẹ máa gbé báwọn ṣe ń sàwọ́dí ọlọ́run wí àtànẹ́bí wí authority nù o sàwọ́dí kó ló ń yó kazumin káwọlì ilal mustapha sallallahu alayhi wa sallam níparí àwọn afa ńláńlá adókòó sọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀ ẹ̀dọ́kọ̀ ẹjẹ́ kíyèsí ẹnu wa pẹ̀lú wọn wàláyé àwọn wọ́n ṣẹ̀rí wọn àtàwọn èèyàn ṣẹ̀rí bẹ̀lẹ̀ ẹ̀lmi wọlé sitikọ́mi wọlé àdáàlà kàmá bú wọn ìjà kíyèsí o kọ́dà ọ̀rọ̀ kan wáyé wọ́n ní pé àfa wa ní káyọ̀rọ̀ àfa tọ̀ntọ́ wí àti àṣẹ́kù wa dùn bá a sí pé wọ́n ṣe fanfa lérí ọ̀rọ̀ kan gbogbo àwọn dàkátìrà àtàwọn àjòkòó wọ́n láwọn wo gbogbo wẹ́bsáìtì yẹn yẹn gbogbo tíra yẹn yẹn kò síbi kankan tó ti ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́wí wọ́n ní òrí bẹ́ẹ̀ rọ́ ni fúdi eléyìí ni pé ẹ̀dàkùn bàbá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run al-ilmu ma kana fihi qala haddathana wa ma siwasaka wa siwasu sayatin assalamu alaikum. ọlọ́kùnrin bá dúpẹ́ fún àwọn àfáà sí àṣẹgẹ̀ nísìnyí àkẹ́sí àfáà Abdulgani àfáà Abdulgani Ibrahim owóyalé láàrin sẹ́dí méjì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبعي نستعين وصل اللهم على خير خلقه محمد وآله وصحبه وسلم ثم أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته lẹ́yìn tí a dúpẹ́ fún olúwa wa tí a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kí o mọ̀ṣẹ̀ bá kẹ́ òjíṣẹ́ ńlá Muhammad àwa kí gbogbo wa pátá táyò nígbà mi láti máa ṣàdáyanrí lábẹ́ kíkí pé ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run orí ajẹ́njẹ́ táyò kọ́ mọ̀ṣẹ̀ máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé ẹ̀rí tí wọ́n ń pè ní òdodo ó ti fojú hàn pọ́nbélé ní ìjókòó wa yìí bẹ́ẹ̀ irọ́ náà sì fi fi ojú hàn ó wá kú wípé kálukú wa kámú yìí tá a bá rí kó tọ́ sí wa ń bẹ̀ ọlọ́mọṣẹ́ ṣe wá lẹ́ni títẹ̀lé òdodo ibi tí mo fẹ́ yà sí ó pọ̀ àmọ́ nítorí àsìkò tó kó mi ní pápámára kí n lọ bí méjì péré ń bẹ̀ àwọn àyàtù kùránìyà tí wọ́n kà fún wa nípa ẹ̀rí tó de hijab jalbaba àti gbogbo ohun tá a bá lè pè é tóbìnrin máa fi bu ọ̀ṣọ́ ẹ̀ mọ́lẹ̀ ó pọ̀ nínú alukur'an pàápàá jùlọ súra méjèèjì ni súratu nur àti súratu ahzab làbárì wa tó wa wípé ìkan lára àwọn àyà yìí ibi tọ́lọ́run ti ń sọ fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wípé yá nisa anabi lastunna ka ahadin mina nisa títí dé ìgbẹ̀yìn àyà náà àti tó tún tẹ̀lé wọ́n ní bíborí èyí tí ọlọ́wọ́n ọba ọba àlekè ọlá ń sọ fún àwọn ìyàwó ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam wípé ìyàwó ànábì nìkan lọ́lọ́run bá wí láàrin ní wípé kó bo gbogbo ẹ̀ pátá kò bá àwọn ìyókù wí ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lágbọ́yé àyà yìí dáadáa káàkà alátòkè délẹ̀ a rí i pé ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ ń bẹ̀ ó pọ̀ àmọ́ àkọ́kọ́ ni wípé bá a bá tiẹ̀ wá ní ada omi sí orí ṣe bó yẹ kó sàn kárí gbogbo ara ni. àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a mà wá sí ẹni mímá ẹni tọ́lọ̀ ń gbà fún tí wọ́n sì ń kíyèsí òfin ọlọ́run bọ́lọ̀ bá wá ní ẹ̀yìn wọ̀nyí o tẹ́ ẹ lọ́lá ju gbogbo èèyàn lọ pátá ẹ bọ̀dọ̀ fi nǹkan gbogbo àwọn ọ̀ṣọ́ yín nígbà tẹ́ ẹ a rí wípé èyí tí ó wa ń bẹ̀ gbogbo àwa tá àti wọn ní dandan ní káwa àwọn obìnrin tiwa náà káwọn náà ò ṣe kíni káwọn náà ò bo gbogbo àwọn ọ̀ṣọ́ ọmọ wọ̀nyí gẹ́gẹ́ bí ọlọ́run ti wí fún ìyàwó anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹ wo àfiwé kan tó súnmọ́ ọlọ́run sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam níbi títí ń sọ̀rọ̀ àwọn òbí pé falaatakulahuma ufin walatanharhuma wakulahuma qawlan ma'rufa ẹ rí gbogbo ọmọ tó bá fẹ́ sórí ire má ṣe ṣí ọ̀ sáwọn òbí rẹ̀ ṣe é ti rí báwọn kákan ọ̀rọ̀ amú gbólóhùn ṣí ọ̀ lásán pé áá ah, ah, wàhálà yín ti wá pọ̀ mọ́jàgbé mọ́ wọn. nígbà tọ́lọ́run wá dá ọmọ bẹ́ẹ̀ ṣé n tó túmọ̀ sí ni wípé a lè máa lu ya wa a lè máa lu bàbá wa nítorí pé ọlọ́run dákọ lúlù kò sì sọ wípé ká má fún wọn ní kúkù a rí wípé ẹni tó ní a má ṣe ṣí síyàn èyí tó wá dáa jù ní ká má lu irú ẹni bẹ́ẹ̀ ní kúkúrú lẹ́lẹ́kejì ni wípé bá a bá gbàgbọ́ yé àwọn àyà wọn wọ̀nyí ọ̀nà tá a gbà hẹ́hà ó ń lọ bí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ òun ni kéèyàn ó máa bẹ́ ń lé pọ́nbélé kó má yọjú sẹ́ni kankan gẹ́gẹ́ bí àwọn ìyàwó òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ti máa ṣe èyí tí dáràjà rẹ̀ ga jùlọ nù ẹlẹ́ẹ̀kejì táwọn àfa àpanupọ̀ lé lórí òun ni pé ẹni tí yóò bá tiẹ̀ wá jáde kó bo gbogbo ẹ̀ ọ̀ṣọ́ rẹ̀ pátá kódà kó bo ojú náà mà ẹlẹ́ẹ̀kẹta ni pé áá ó tiẹ̀ wá kéré jùlọ gbogbogbò àwọn ọ̀sán wọ̀nyí pátá látòrí títí tí ó fi dé gbogbo kókósẹ̀ tí gbogbo ẹ̀ ó bolẹ̀ bẹ́ẹ̀ ọ̀lẹ́ wa yọ ojú àti ọwọ́ lẹ̀ ibẹ̀ ń lọ̀rọ̀ wà láàrin àwọn àfa ẹ wá jájọ wò ó tí nǹkan bá jẹ́ mẹ́ta a lè mú yìí tó wà lókè pátápátá ó yẹ ká lè mú yìí tó wà láàrin èyí ò ní ní pé àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin tí wọ́n ń lo nìkọ́ọ̀bẹ̀ wọ́n ń bẹ lójú ọ̀nà èyí tó ṣe kí ni o èyí tó tọ́ ọlọ́run kọ́ mọ́sẹ̀ bá ràn wọ́n lọ́wọ́ ní ìparí ni wípé bàbá tiẹ̀ wá lọ́lọ́run wí kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run kó lè yé wa dáadáa àwa gbọ́ pé àáfàá mi náà tún wí nǹkan mi a rí i pé gbogbo eré tó bá fapò ọ̀rọ̀ tọ́lọ́run yóò dúró tì kò ní dúró lórí ọ̀rọ̀ pẹ́ nìkan wí kan à ń bèlè àti rí ka nínú ọ̀rọ̀ àdìsí muhammad sallallahu alayhi wa sallam ni pé kò síjọ kan tí tó wá jásí wípé wọn ò ní ní àwọn tí yóò máa tẹ̀lé wọn tí wọ́n sì máa mú súnà wọn ṣe lójú wọn àtìgbà tí wọ́n bá lọ tán àmọ́ bí wọ́n bá wá lọ tán táwọn míì ń dé tán dé tán dé lẹ́yìn wọn wọ́n lè máa wí nǹkan míì yàtọ̀ sí ti àwọn wọ̀nyí wí wọ́n lè máa ṣe nǹkan míì yàtọ̀ sí táwọn wọ̀nyí ṣe kódà tí wọ́n máa sọ lẹ́nu ńgbà náà yóò yapa sí tí wọ́n ń ṣe ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó bá dìde ńgbà náà tó takò wọ́n ẹ̀rí ó fi ọwọ́ ó fi yí àṣìṣe yí padà ni ó fẹnu yí padà ni àbúfọkàn kọ́ gbogbo wọn pátá mùmìnì ni wọn ọlọ́mọṣẹ́ wa gbogbo wa ní mùmìnì jalè subhana rabbika rabbil izz العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب الحمد لله ọlọ́run bá a dúpẹ́ fún àfa wa owó yalé ẹ dákun ká tó